a fi ọpẹ́ fún ọlọ́run ọba a fi ọlọ́run ọba lájẹ alihamdulilayi rabbil alamin. wàyí ní mọ́tàlọ́ọ̀lì látòkùsù ha tá bá ní ká máa ka oore ọlọ́run oore tí ò lórí ọlọ́run rí pé a bá wọ̀ Bẹ́ẹ̀ni, nítorí àsìkò tó ráyà mẹ́ta tá a fẹ́ sùn, ó kẹnu púpọ̀. Ah, àlàyé sì pọ̀ táwọn àáfàá wa ṣe lórí ẹ̀ láwọn mọ̀fàṣírùn. Ààwẹ̀ Ramadan fourteen thirty eight ó di mẹ́tàlá lé mi. Ìrọ̀lẹ́ ìní yìí àwa ń ṣàlàyé a fẹ́ ṣàlàyé fún wa láti inú suratul an'am quran chapter six láti one fifty one dé one fifty three ó jẹ́ àyà mẹ́ta ní ìrọ̀lẹ́ ìní ní àdúgbò wa níbí nílùú tó ju nìbàdàn wa níbí tó ní kọ́lé níbí àyà one fifty one òun láti fẹ́ gbé a rí pé a bá wò inú Ramadan tá a wà gangan náà sọ Quran kalẹ̀ fún Ànábì wa Muhammad. nínú nǹkan tí wọ́n fẹ́ ká máa ṣe nínú àwẹ̀ tìláwàtúlù Quran ó wà níbẹ̀ kódà ọ̀gá tí wọ́n fẹ́ ká máa ṣe nínú àwẹ̀ ni ká máa ka Kùránì lọ́pọ̀lọpọ̀ láti rí nínú àwọn aṣíwájú eré tí wọ́n ti lọ fún wa kọ́lọ̀ ń já wa wọn torí pé máa rò pé ẹ̀ ìgbọ̀n tọ́lọ̀ ń bá ní asọmọ àwọn ìgbà tó dáa fáwa náà láti rí bí àwọn àlìmáàmù àṣàfẹ́ẹ̀ rahimahullahu kùránì méjì náà máa ń kà lójúmọ́ kùránì kan lọ́sàn kùránì kan lóru ìgbà tí rọmọbọ́ọ̀nà tí ọba fi wá pé wọ́n ti parí kùránì fifty. alimam al-bukhari muhammad ismail. Aleyhi rahmatullah àwọn a máa ka kùránì kan lójúmọ́ wọ́n parí kùránì tààtì nínú Ramadan àárín òrújọ́ mẹ́ta irú náfìlà táwa máa ń ṣe lálẹ́ yẹn táwọn lò tẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ìtẹ̀jú mẹ́wàá fúnra kà mẹ́tàlá àwọn wàá fi kùránì kan parí ẹ̀ láàrin ọjọ́ mẹ́ta. tí èèyàn bá dẹ́rú ẹ̀rọ níbi tó bá dijọ́ kejì òun nìkan ní òrìnà rẹ̀ nínú mọ́sálásí. àtàbí ìkúnlẹ̀ àti ìkúnlẹ̀ ọ̀la ẹ̀wá rí àwọn tá à ń sọ yìí lódodo náà ti ṣáájú ṣùgbọ́n wa náà wà lẹ́bí náà sábà ń bí ìṣàn. wà lẹ́bí náà sábà ń bọ̀ àwa náà láwọn èèyàn yìí pẹ̀lú iṣẹ́ nínú àwọn nǹkan tí ó common lọ́dọ̀ tiwa nílẹ̀ yorùbá òun ni pé a máa ń sọ̀túnmọ̀ kùránì fúnra wa nínú ramadan. bẹ́ẹ̀ni. mélòó mélòó òun lẹni tó já sí wípé rúbà kọ́ọ̀rí ìlùkùrán wàlùkùrán yẹ̀lánù. mélòó lẹni yóò mọ òsì àsìkò rárá lọ́pọ̀ ọlọ́ọ̀bá sẹ́yìn lẹ́sàn-án rí ah. torí pé mo fẹ́ tá a bá sì torọ́fin ọlọ́run mẹ́wàá kódà gbogbo àwọn tó bá jẹ́ kírísítẹ́nì ládùúgbò ìkámà gbọ́n tá à ń sọ ten commandment ten commandment tẹ́ ẹ máa ń sọ yẹn ẹ lò àwa mùsùlùmí nìkan ló kù bá ń lò bí ten commandment bó ti wà nínú bíbélì tẹ́ ẹ lò òun làwa fẹ́ kà jáde nínú kùránì yìí thou shall not take thou shall not do this thou shall not do that ǹjẹ́ ń lo bí kọ́rọ̀ tàwa mùsùlùmí náà mọ̀ bá àwa dàbí kèfèrí òfin mẹ́wàá ten commandments. mẹ́sàn-án gan làwọn òfin yẹn àwa kó wọn sínú àpò àpò tá a wá kó wọn sí àwa fi dì wọ́n lẹ́nu ọwọ́ adì mélòó odì mẹ́wàá ńlọlọ́run ọba sì ń sọ wípé záàlì kan mú wa sọ ọ̀kan bìí làálàá kan ń ta àtàrò ní àyà ti one fifty one. nígbà tó parí ẹ̀ ó ní ti yín mélòó èyí ń làwọn àsọọ́lẹ̀ tí mò ń sọ fún yín. lọ́lẹ́kùn lọ́lẹ́kùn wá sọ fún mi làlákùn dákìlú. ìgbà tó wá débi ẹ̀yà one fifty two ó tún sọ díẹ̀ níbẹ̀ ọlọ́run bá ní etí yín mélòó ذلكم وصاكم به ọlọ́ni sẹ́ẹ̀ tí ì sùn lọ aláwọn àsọ́ọ̀lẹ̀ yẹn èmi ọlọ́run ọba ń sọ ọ́ fún yín àfi kẹ́ ẹ lè máa rántí èmi ọlọ́run kẹ́ ẹ lè máa lòfin èmi ọlọ́run kẹ́ ẹ lè gba ìsítí kẹ́ ẹ lè gbà kìlọ̀ òun ni mo ṣe ń sọ wọ́n fún yín kìí ṣe pé mi ọlọ́run wá di story teller kìí ṣe pé mi ọlọ́run fẹ́ sọ fàbúrò kọ́ máa ró fún yín. ńgbọ̀ wá débi àyà tó parí táàtì dúró zálìkùn wà sọ́ọ̀kùn bìí làlàkùn tí mò sọ fún yìí àfẹ́kẹ́lẹ́ páyé mi ọlọ́run ọba ni kẹ́ẹ̀lẹ́ bẹ̀rẹ̀ mi ọlọ́run ọba ni Quran chapter six verses one fifty one to one fifty three òun la gbé mo láwọn òfin màá wá tá a bá ti ń sọ ọ lọ a máa máàkì ẹ̀ pé wọ́n tá a bá tó ti sọ lọ tù ú ó di mélòó tìrí tá a ti fẹ́ yọkan kún fọ́ mélòó lọ́dà five tá a fi wá dórí ẹ̀ tá a bá wá sọ tán àtẹ̀mí àti assignment àìgbọ́ òsì àìwí òsì àìgbọ́ gùsẹ̀ àwọn ọ̀sọ̀ tiwa náà wàá gbọ́ ọ ẹni tó bá wá kù tí ó gbà òun ni ó pòfo. àgbọ̀ máa ń bà lóòfù tí ó jẹ sí i. àgbọ̀ máa ń bà lóòfù tí ó jẹ sí i. jama sẹ́ẹ̀rí tó ṣẹlẹ̀ nínú ìlànà yòókù tí wọ́n ṣe múwèé òfin wọn tí wọ́n tẹ̀ ń pamadíyá tí wọn ò lóhun tó wà nínú òfin sórí fóònù tí ń bẹ níwájú mi fóònù mi báyìí wà níbẹ̀. ò lè áìdí ń tọ́ bẹ́ẹ̀ nù báìbù fún wa ọ wà nínú àwọn díẹ̀ nínú nta a nínú comparative lecture nígbà tá a wà ní yunifásitì ṣògbẹ́ni kan ọmọ wa fi dúdú bò á lójú ò lè fi bò á lójú àtàwọn tọ́jọ bẹ́ẹ̀ nínú JNS general studies tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tó wà nínú bíbélì tí wọ́n á lò ìlókun tó kọ̀rọ́ọ̀tì Christianity bíbélì ọ̀faramọ́ kóbìnrin ọmọ sírílẹ̀ kọ́ máa sí yàálẹ̀ ṣèbẹ́ ẹ ráwọn catholic sister kan máa ń lo small cake abẹ́ èrí wọn nínú àwọn christian tí wọ́n ó ṣe kíni ṣèbọ́ ọ máa rí píkṣọ ọ̀rọ̀ píkṣọ ọ̀rọ̀ tí wọ́n ń lò fún àwòrán jésù ṣèbọ́ ọ máa rí orungbọ̀n ń bẹ̀ mélòó nínú pásítọ̀ ọlọ́dàrún mọ̀ sí ṣèbọ́ ọ máa rí píkṣọ ọ̀rọ̀ tá máa ń lò fún mary ṣèbọ́ ọ máa rí tọ́ máa ń borí mélòó nínú àwọn díákínẹ́ẹ̀sì ló ń borí jàmáà ṣe bá ń sọ yà bí òye nínú bíbélì láwà ní táwọn àáfàá máa ń wé ọ̀ ń bẹ ní ìsìkẹ́lì tí gbogbo tí mò ń sọ ọ̀bá yọ ìwọ mú bíbélì rẹ̀ wá ìbí tó wà á fi hàn ọ́ sóbi ìsìkẹ́lì twenty five ní kódà aṣọ ẹ̀yẹ ní bíbélì pé láwà ní sọ ọgbọ́n tí mò ń sọ dáadáa tó orí ìdámẹ́wàá rọ èyí tẹ̀ ń gbà yẹn bíbélì ní ń tọ́ sọ lórí ẹ̀ kódà ó tún ṣépè fẹ́ni tó bá ń gbà gan mọ̀jẹ̀rán ẹlẹ́dẹ̀ ọ̀bẹ nínú bíbélì tí ọba yọ pé bíbélì rẹ wá. aláyé àwọn afọ àwọn àwọn jẹ́ bóyá pé kò sí kírísítẹ́nì ìyàn lọ́wọ́ gbogbo kírísítẹ́nì òun kò ní sí lẹ̀ ẹlẹ́ẹ̀kejì láwọn àti táwọn afọ àwọn òun náà bẹ nínú bíbélì. mo rò bọ́ ń gbára yọ rẹ wá lọ wọn lòun náà bẹ nínú bíbélì máa fọ́ ọ sórí ìrun tá à kí káfá lùwàlá ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé àlùwàlá àti Islam ó complete ó dẹ̀ wà more comprehensive dàn sínú bíbélì káfomi ṣèmára ọ̀bẹ̀ nínú bíbélì ìran tí wọn kéde ní máyà tí wọ́n ṣe lọ́hùn nídojúbolẹ̀ ọ̀dà ta máa ń ṣe lọ́hùn nídojúbolẹ̀ ṣèbáwá bá ń kírun irú nǹkan wá ṣẹlẹ̀ tí wọ́n wá ń mú òfin náà bíbélì tí wọ́n wá ń fagilé tí wọ́n ń fagilé bíbélì sọ wípé obìnrin ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọba ti lè borí ọba daláwó kù irú so ráwọn òfin yìí òun lọ́fà lónìí ọ̀kan nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ bá aṣọ lẹ́bọ so rẹ́bọ yìí kódà ó ti kó bọpọlọpọ àwọn mùsùlùmí wọ́n ti dé lẹ́bọ irú ẹ̀ lọ́fà ẹbọ ti dé àìmọye churches nígbà pé èèyàn bá ń kúnlẹ̀ fún èrè mẹ́ríà èrè mẹ́rì ńjọ́ wo ni christianity di ẹ̀ náà kúnlẹ̀ fèrè ńjọ́ wo ló di bọ́lọ̀ ń ṣe ọ́ lóore tó wá ní thank you jesus ọ sọ pé jesus is lord okay àwa sọ pé jésù ọmọ kún ọ lọ́wọ́ jésù ó kún ọ lọ́wọ́ jésù ó kún ọ lọ́wọ́ ọlọ́run padà lẹ́yìn rẹ àwa sọ pé à ń ṣe pé ìfún ajẹ́ pé jésù yàtọ̀ sọ́lọ́run tọ́ ọ bá ní jésù lọ́lọ́run ọ̀dà jésù ó jẹ́ ọ́ dáa fún ọ jésù ó jẹ́ ọ́ dáa fún ọ jésù ó jẹ́ ọlọ́run ní jẹ́ ọ́ dáa fún ọ ṣé jésù wá lọ́lọ́run kò gẹ́gẹ́ náà tàwa jẹ ẹbọ náà lẹ́rọ òun pé nǹkan míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ó tún sọ pé jésù ó kú níjọ́ jimá ó jí níjọ́ monday àwa ní jésù òkú wọn kà má gbélébù ọlọ́ni wà máa kọ́tà lúwù wà máa sọ́là búhù wà láti ṣùgbí àlàó àwọn tó tún ní pọ́blẹ́mù náà mùsùlùmí gan à ń sọ fún wọn pé wọn àkàn jésù má gbélébù ọlọ́run là á dàrú mọ́ wọn lójú ni ọ̀tọ̀ lẹni tí wọ́n fẹ́ẹ́ kàn ọ̀tọ̀ lẹni tán lọ kan nígbà tá ń kan tán wá ń kara wọn mélòó làwa tá a wá méjìlá ni wá ọyọ ẹjẹ àkà one two three eleven ó ti dẹ́ni kan ta ló dé á dàrú mọ́ wọn lójú ni wà á máa kọ́ta ló hò yẹ̀ kéèyàn ọlọ́run ní yẹ̀ kí iná léyìí tó dájú wàláì wọn àkàn jésù bálẹ̀ rọ̀fà àwọn lọ́wọ́ ilé ìwọ̀n wọ́n gbé jésù lọ́dọ̀ ọlọ́run ni tọ́ba tó rárá àwọn christian kan ti ń bálẹ̀ lára náà ti the second coming of jesus christ ìpadàbọ̀ jésù ẹlẹ́ẹ̀kejì ìwọ tó jẹ́ wà láì jésù ń padà bọ̀ anabi sọ ọmọ ń padà bọ̀ padà bọ̀ òun kọ́ ló máa alimadi òun pé jésù ò ní padà bí anabi ọlọ́run ọmọlẹ́yìn tó bá wá padà wá yẹn òun kọ́ ló máa líìdì ara tí jésù ń padà bọ̀ wá ṣe gbogbo àgbélébùrọ̀ yẹn yọ di sọ àwọn àdìsí pọ̀ lórí eléyìí sọ wá rí bí padà bọ̀ jésù yẹn kò ní wà sí christian you disgraced nígbà tó jésù ló lẹ́yìn sísọ̀kalẹ̀ nùzúlù Ìsá bùnú Maryam àwọn tó bá ní òní padà wá mọ́ba wọn á ju níjọ́ tó bá padà wá kán dá padà sọ́dọ̀ ọlọ́run. kí la fi ṣẹlẹ̀ ìṣe preamble ni pé ọ̀pọ̀lọpọ̀ ntọ́ wà nínú bíbélì wọ́n dojú ẹ̀ dé ntọ́ wà wà nínú kùránì àwọn mùsùlùmí kan náà fẹ́ dojú ẹ̀ dé pé òfin kùránì kò relevant òfin kùránì sáà lè lò ní kọ̀ǹpútà ẹ̀rà òfin kùránì ẹ̀yìn ọlọ́run náà ò sì understand òfin kùránì ó yẹ ká dọ́gbọ́n sí àlè dọ́gbọ́n sí tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá dọ́gbọ́n sí ẹ sọ sùlámù di christianity tó bá yá ní mọ́sálásí ẹ ra àwọn obìnrin tí wọn ò ní ìlò jáàbù mọ́ tó bá yá ní mọ́sálásí àwọn ọkùnrin ò ní dẹ́fìlà mọ́ wọn gbàgbé láwa ni tó bá yá ní mọ́sálásí ẹ̀yin náà kẹ́ ẹ̀ máa laago mọ́sálásí tó bá yá ẹ̀ ní gbàwẹ̀ rọ̀mọ́dọ́nà ìjọ́wò ni wọ́n gbúrò lẹ́ǹtì ṣèbáwẹ̀ fọ́ọ̀tì lọ́lọ́run àwọn ẹlẹ́ǹtì tí bọ́ ọmọ ẹgbẹ́ wọn kẹ̀kẹ́ ẹnu rédíò pásítọ̀ wo ló náà gba lẹ́ǹtì ṣèbí rọ̀mọ̀dọ́nà làwọn ń gbà ní gbogbo ayé mà bá ń gbà àwẹ̀ ta ló ń gba lẹ́ǹtì ma torí wọ́n ti mú gbogbo ń tọ́wà nínú báyìí wọ́n ju bọ́ọ̀mù ní ọwọ́ ajóná dẹ́rù wọn wà lò táwa náà ọba sọ́ra nǹkan fẹ́ kọ́sẹ̀lẹ̀ sí kùránì nìyẹn kò dẹ̀ ní í ṣẹlẹ̀. ọlọ́wọ́ ní Allah tó ṣeré kò bí iṣẹ́ ìhà wọ́n fi lè wá lè dá ìgbésà náà wọ́n lá dákún tó ló rọrùn ládàkún ní ìmọ̀lá mọ̀. Nánú náà lè sókò fún wa ìyá rún. Wọ́n lá àtàkọ́rọ̀ lè fà wá lọ́yà náà bọ̀ ọ̀rọ̀ nígbìyàwó àwọn bàbá. Wàlá dájúkò lónà múlá lẹ́bí àrọ̀mọ̀ lọ́rùnà rẹ̀ àpọ̀. Láàrin fún wa sọ́ọ̀hún ìlàlàkún kàfílò. Ọlọ́run bá ní kúrítà aláwọ̀ ìwà ànábì sallallahu alaihi wasallam pé gbogbo ayé àti Muslim ìwọ́n àti Christians ìwọ́n àwọn Júù pé àwọn náà jókòó àwọn abọ́gibọ̀ pẹ̀ pé wọ́n pé gbogbo yín ẹ̀ wá ń bí ìdáwọn tọrọ yìí kan jù gangan òun làwọn tá a fún ní tíra àwọn tí wọ́n gba tàwórẹ́ẹ̀tà tí wọ́n gba ìjìlá tíra tọ́lọ̀ wọn bá fà náà bí ìwà Mùsá èyí tó fún àná bí ìwà Ìsá pé wọ́n pé ọ̀yá ẹ̀ wá ń bí ẹjẹ́ àjọ sọ àsọyé pọ̀ ẹjẹ́ àjọ dùkọ́ ẹjẹ́ ká farabalẹ̀ gbọ́ra wáyé ẹjẹ́ kájọ wo ń tọ́lọ̀ wọn bá sọ. So ẹ jẹ́ àjọ yiri ọ̀rọ̀ ọlọ́run ọba wo átìlù ma torí àsìkò torí tọ́lọ́ sórí àwọn a kà ìmọ̀ haramá ti lọ́kọ̀ jù níbẹ̀ àwọn tọ́lọ̀ ń fẹ́ mọ̀nì ìyá wà mùkárà àwọn tọ́lọ̀ ń fẹ́ ká jìnà sí tó fún wa pa àgbọ̀dọ̀ débẹ̀ ìyẹn ló fà gbogbo ntọ́lọ̀ ń sọ pa àgbọ̀dọ̀ débẹ̀ yẹn tá a àdéhùn tó ọlọ́run ń ṣe fún àwọn olùbẹ̀rù ọlọ́run kò ní jẹ́ tiwa nìyẹn ọlọ́run kọ́ fàánù wa ń bẹ̀. kò sáàdéhùn kan jà àlìjẹ́nà lọ sọ wá dábà ti ní àlìjẹ́nà ọmọ tí ń jẹ́ àlìjẹ́nà kúlù xayiri gbogbo tí ń jẹ́ dáadáa kò sì bá ń lọ. wọ́n gbà pé kéèyàn jẹ kéèyàn mumi kéèyàn níyàwó kéèyàn kọ́lé sọ́dà kọ́mọ bí mọ́tò tó o gbogbo tó torí pé iná fi ní jannati máa ń la àìnù rọ at wàlá udnu sẹ́mi at wàlá ọ̀tọ̀ wàlá ọ̀tọ̀ ti àhàjẹ́ sọ̀rọ̀ àlìjẹ́nà ọlọ́run ọba nítorí ò lè bá imagine ojú rẹ̀ ò rírí sábàtọ̀ yìí pé ah oúnjẹ kan bẹ ní mr big oúnjẹ kan bẹ ní tantalizer oúnjẹ onímagí oúnjẹ tó olùjẹ tán kọ ọ̀la hypertension oúnjẹ tó olùjẹ tán kọ ọmọ vomit oúnjẹ tó olùjẹ tán kí sísẹ́mù rẹ̀ ọ̀dàrú oúnjẹ tó olùjẹ tán tó lè láǹdì sọ́ọ̀sì tù so orí àlìjẹ́nà ní ti ń bẹ́ẹ̀ ojú òrírí etí ọ̀gbọ̀rí ọkàn ò lérò níta àti mọ fọ́múlà àlìjẹ́nà jẹ́ fún wa ní fọ́múlà méjì mẹ́ta mẹ́rin alákọ̀ọ́kọ́ lálìjẹ́nà àní sàárẹ̀ a máa dá pé twenty four seven ni kò sí ẹni náà láyé bó ṣe wo lówó tó sàárẹ̀ tó o bá ṣe wàhálà lọ látàárọ̀ kí ni bàkánà rògùn kí ni bàbá èèyàn máa mú nǹkan kò mọ àwọn àwọn oògùn àwọn tonic kì í sọ àwọn tí mo ti là ń sọ gbogbo ẹni tí bá mu tí àwọn tó fẹ́ jí ọlọ́run nìyẹn ẹni tí mo gbogbooro ó fẹ́ jí ọlọ́run ọlọ́pàá ẹ̀yìn ó fẹ́ jí ọlọ́run. ṣùgbọ́n lálẹ́ ìjẹ́nà kò ní rẹ̀ wá á máa dápé ni ọ̀dọ́ láǹsì wà á ní darúgbó lálẹ́ ìjẹ́nà lálẹ́ ìjẹ́nà á ní ṣe wàhálà á máa jẹun tó wù wá tí n bá sọ wípé tọ́kì kí n tó pe kì í délẹ̀ tọ́kì ó ti para rẹ̀ yóò ti fera rẹ̀ yóò ti dínra rẹ̀ yóò ti pìpì ara rẹ̀ ní tẹ̀gbá níwájú mi Allahu Akbar. sọ wá rí tọ́kì àlìjẹ́nà èyí tó kéré jù bẹ́ẹ̀ ó lè tó kókó àwùjọ. ara kúkúlú ìkọ́lá àgbéwá àlìjẹ́nà á fẹ̀ á sì jata sì mọ̀lẹ̀ tóbi jẹ́ pa lè gbádùn àlìjẹ́nà dáadáa. tí n bá ní mo fẹ́ mọ̀ nǹkan lálìjẹ́nà oríṣi omi mẹ́rin ti wà fún mi omi tọ́jẹ́ pure water tí èsè e diluted water kankan tọ́jẹ́ pé tí n bá mu ọkàn mi ọ̀bàlẹ̀ ń bẹ lálùjẹ́ náà oyin pure honey ọ̀n bẹ lálùjẹ́ náà milk ọ̀n bẹ lálùjẹ́ náà ọtí tọ́jẹ́ pé láàyè sọ dàrú náà ní àwa láàyè ọtí tí ò ní pààyàn tí ò ní fọ́ọ̀yàn lórí téèyàn ní máa ń ríra ọ̀n bẹ lálùjẹ́ náà oríṣiríṣi nǹkan ìrádọ́gbé ẹ bá mú kọ́ọ̀pù kan ẹ bá mú kọ́ọ̀pù méjì èmi nìkan lè mu ọtí aeroplane kan tí n bá tó mú làárọ̀ máa tún aeroplane bíi méjì lọ mo fi aeroplane bíi mẹ́ta borí ń sàn ní kò lè gbẹ tí n bá wá jẹun lálùjẹun náà mi ní máa sọ àní sọ lálùjẹun náà àní gòfẹ̀ burúkú lálùjẹun náà àní sọ lálùjẹun náà òsínpà ń yàgbẹ́ lálùjẹun náà obìnrin ò ní sin nǹkan oṣù lálìjẹ́nà àní lóyún lálìjẹ́nà àní òtútọ́ lálìjẹ́nà òsíkẹ̀lẹ̀dẹ̀ lálìjẹ́nà gbogbo ń tà ń sọ yìí á fi lè mọ ti ń jẹ́ àlìjánà gangan àti ti ń jẹ́ àlìjánà ni pé kúlù khairin gbogbo ń tó bá ti jọ mọ́ nǹkan dáadáa òun ní jẹ́ àlìjánà. sọ wá rí ooru òní mú wa lálìjánà òun ni mò ń sọ̀rọ̀ tí mò ń làágùn yìí kò sáàgùn lálìjánà ẹ̀fọn òní jẹ wá lálìjánà sẹ́yìn tí mò ń sọ yìí ẹnu wa ò ní rùn lálìjánà bàtà wa ò ní já lálìjánà iná ò ní máa lọ lálìjánà kò sókùnkùn lálìjánà kò sóru lálìjánà kò sí ìtì lálìjánà. Allah Allahu akbar. kò wá sí nǹkan tí mo fẹ́ mu tí ò sí lálìjánà àlìjánà kò sí bànújẹ́ lálìjánà tọ́ ọ bá ara ti gbé fọ́múlà tí mo sọ ohun tí bàbá mi ti ń jẹ́ àlìjánà ni pé kúlù khairin gbogbo ń tọ́ bá ti jọ mọ́re òun làlìjánà èyàn ò ní jẹ gbèsè lálìjánà èyàn ò ní táwọ́ná lálìjánà èyàn ò ní máa bínú lálìjánà èyàn ò ní ṣe kéétà ara wọn lálìjánà èèyàn ọmọ dunnú lálìjẹ́ náà lọ ni àsẹ́ni tó bá wá fẹ́ rí gbogbo nǹkan yìí tààlà ó àwa náà pé ọ̀wá gbọ́ntọ́ ló fẹ́ bá wa sọ àti lù mà àrọ́mà ọ̀bùnkàn máa lọ. àṣejẹ́ kájọ kà fúnra wa ìtọ́lọ́run ọba wa ọlọ́run ọba tìyín ọlọ́run ọba wọn ọba tiẹ̀ ọba tiẹ̀ ọba tòun ọba tèmi ọba gbogbo wa ń tọ̀sọ̀jà jọ wá gbọ́. àwọn nǹkan wo lọ́lọ́run ọba wa ṣe ní àràmù lé wa lórí ṣe é rí níbi tọ́pọ̀lọpọ̀ èèyàn ó ti wọ̀nà ládé yìí jẹ̀mọ́ ṣe é rí kódà táwa bá láǹfààní nínú àwọn wáàzí tá a máa ń ṣe lórí rédíò ni èyí tá a máa ń ṣe láwọn public lectures ni bólówó bá pọ̀ níbẹ̀ á sòdodo fún wa tó bá dijọ́ mi ẹ má pè wá mọ́ táwọn àáfàá bá pọ̀ níbẹ̀ tá a bá sòdodo wọ́n ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá O lè tàbọ̀ ọkùnrin o lè tàbọ̀ obìnrin o lè tàbọ̀ ọmọdé o lè tàbá gbà ó lè tàbá àfa àti ń ṣe wá sí ẹni bá tábà ó lọ sọ́fẹ́ ní ẹni tábà tábà ó lọ sọ́fẹ́ ní. kẹ́ẹ̀rí nínú omi tá a ti ní problem ìlọ́pàá tó jẹ́ pé àti ráwọn àáfàá kan wọn ì fẹ́ bọ́ àti tiwa wọ́n ti rò pé àwọn ọ̀dọ́ yìí mọ̀ ní ogun táwọn ń ṣe ẹbọ ni kinní kan ni. táwa aròdodo ká máa pè nírọ́ àwa rírọ́ ká pè lódodo rí nínú àwọn tó dá nǹkan wa àwọn àáfàá kan tó jẹ́ pé àlùfáà ni wọ́n ń wí fáfáà wọ́n wà nínú àwọn tó dá wà láàlẹ̀ àwọn tó bà jẹ́ àwọn pastors ni àwọn ni àwọn ọmọ ẹ̀yìn ti chọ́ọ̀sì wọn ẹ àwọn ńláńlá sẹ́yìn àwọn tó ìfẹ́ máa dá akọ gbogbo àwọn olórí àwọn churches ńláńlá yẹn wọ́n ní private jet wọ́n ní private university fẹ́ǹtì olówó làwọn náà dálẹ̀ owó àwọn ọmọ ìjọ owó àgùntàn Israẹli owó ìdámẹ́wàá àwọn fi dálẹ̀ àwọn tó wá dáwó yẹn gangan ọmọ wọn ò lè lọ́ọ̀bẹ. táwọn náà bá wá sọ́ra àwọn àfẹ́ẹ̀sìn tiwa náà wọ́n ti fẹ́ sẹ̀sìn tó ń jẹ wàláyìí téèyàn bá dúró déédéé fìdí ẹ̀sìn èèyàn ọmọ ẹ̀jẹun látara ẹ̀sìn báwa ṣe ń bá yín sọ̀rọ̀ alhamdulillah àwọn ọ̀fẹ̀sìn tó ń jẹ ṣùgbọ́n jẹun látara ẹ̀sìn. alhamdulillah alhamdulillah. sísàlẹ̀ mi tí mo ń káwọn ọmọ tí mo ń gba sálárì mi òǹkọ̀wé ni mí tí mo máa ń kọ̀wé tí mo fi kọ̀wé tó lé mẹ́wàá tí mo ń jẹun látara rẹ̀ ṣùgbọ́n jẹ́ sọ fún ọ oúnjẹ tá látara àmọ́ gangan ọfẹ ju ń tà ń jẹ nípa ń tà fi gbà lọ. ẹnu káwé bẹ̀rẹ̀ àwọn ọbẹ̀rẹ̀ mọmọye tí mo ti gbà. alhamdulillah. mọmọye ṣúgà tí mo ti gbà. mọmọye mílíìkì tí mo ti gbà. mọmọ ìdí ọ̀gọ́ ẹ sẹ́ndì òun sẹ́ndì owó ń tọrọ àwọn tọ́jú ọmọ àti ìwà tá gbọ́ wá wa wa kódà mo card látàbújá. ó kẹ́kẹ́ mi ní pẹ́sẹ́ èmi ti ẹ̀tí lówó lọ bọ́lọ̀ orí jìnnà lára pé ìkíni ìtọ̀pọ̀ ó ti tọ́pù ìlàrọ̀jà àbáwọn ìlú òun ṣe fóònù òní mi ó lóun lòun fẹ́ǹdẹ̀ òun gbọ́ wà sí yín kan ní òun àkọ́kọ́ àwọn bá gbọ́ ó sì tó fámílì àwọn. ẹ wà wọn àṣà ayé ẹjọ́ tí wọ́n ní òní ni wà á o ọmọ àlè ìjà ẹja sọ́lọ̀ ń tó wọn. àwọn èèyàn rẹ̀ dákà lọ wọ́n kọ́ ma ní kéwú wọ́n ṣe wá àzíìtì ọ̀pọ̀lọpọ̀ afọ́òní wọn ò lè kọ́ ma ń kéwú. yes jálàbí náà ṣe káàkiri ṣèbẹ́ ẹ̀gbọ́ kan táwọn gbé ní splash fm gbé ọ̀rọ̀ ìdí òní tó ń gún ọmọ kékeré nìbàdàn yìí tí wọ́n ka ọmọ kékeré wọ́n ti pa ọmọ yẹn wọ́n dẹ̀ fẹ́ gún ọmọ mọ́lẹ̀ láàyè káàkiri wọn tó tú irú tó ṣẹlẹ̀ sí christianity ẹ̀ mọ́jọ́ ṣẹlẹ̀ sí islam táwọn tó jẹ́ olórí ìjọba ti corrupt wọn dàjọ́rú ṣùgbọ́n ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ni olórí tó bá fẹ́ kọ̀rọ̀pì ọlọ́run tú láti rí yọ wà á gbàràn tí ò ní kọ̀rọ̀pì dìde kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ kúlíta aláwo á sì lò máa arọ́mọ̀rọ̀ dògùn wọn àárẹ̀ kan. sáàrí tọ́lọ̀ wọn bá ní kájọ gbéyàwó láàrin ara wa yìí nínú táwọn àfẹ́yẹ̀ fẹ́ sọ lónìí lórí mẹ́mbà rí ni torí bí wọ́n bá ti ń sọ ọ́ lọ wọ́n mọ̀ rò pé ọba wa náà rí sẹ́ẹ̀rí wàásí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ kí n bá ń sọ ọ́ lọ ọbẹ̀ mi náà wí màá lè túnra mi ṣe kódà téèyàn bá ń ṣe wá àti tán bá bí ó ń béèrè kan tó orí kọ́ bọ́ orí àbá bóyá alápẹ̀rẹ̀ mọ̀ ń fọwọ́ sí mu mi àfẹ́ ìjọba lè máa fọwọ́ sí jẹun ká sí mu mi mo lè rí pé nìkan fọwọ́ sí mu mi àkọ́dá o èṣù lọ fẹ́ lò mí o ìmọ̀ fọwọ́ sí mu ìdé èṣù ni o kí á ní pé irun tó tẹ̀lé ní pé lẹ́kọ̀ọ̀kan irọ́ ni mọ́ wulẹ̀ lágbárí kọ̀dá mọ́ dìfẹ́ǹtì tó ṣe tí ọ̀dà ọlọ́run tó ṣe yóò forí jẹ́ kí wá làwọn tá a fẹ́ máa kà àwọn ń tọ́ lọ́hún léèwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n láwọn lọ mọ́sálásí àwọn lọ bí tọ́lọ́hún láti bí tọ́lọ́hún wọ́n dẹ̀ ń rìkúrútì àwọn èèyàn lọ sínú ẹgbẹ́ ilé ayé mi mo sì láwọn examples lórí tí mò ń sọ pàápàá lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àkójọ ẹ̀sìn àwọn kan ti wà àwọn bàbá eléṣù kan ti wà níbẹ̀ wọ́n máa wá fi dọ́gbọ́n bí alájà ẹ̀rọ rògbé àwọn àwọn àti ìní kan tó ẹ̀rọ rògbé wà sí àwọn ìní kan tó ẹ̀rọ rògbé wà sí àwọn ìní kan tó kálẹ̀ mọ̀ ìyá àwọn ọmọ àwọn ọlọ́run bá ti tẹ́ ń di o nítorí tágbà jẹ ọlọ́run tó bí ẹ̀fí jẹun lọ́mọ o wọ́n sì máa lo àkójọ ọtọ lọ́n wọ́n mọ̀ márùn lọ sínú ẹgbẹ́ ilé ayé ọ̀n ṣẹlẹ̀ mú ìwà. àṣẹ olórí ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ alakọkọ níbẹ̀ ẹjẹ́ àwọn kàkà máa ní nọmba one nọmba two báyìí lórí ibi à ń lọ. Allah tó ṣeré kò lè ṣe á. alákọ̀ọ́kọ́ tó lágbára jù tó burú jù òun ni pé ẹ gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ́ ẹ gbọ́dọ̀ sin nǹkan míì lẹ́yìn ọlọ ẹ gbọ́dọ̀ mórogún pẹ̀lú ọlọ fẹ́ẹ́ rí detestable act before Almighty Allah òun ni association of partners with him. kéèyàn ọlọ máa ṣe nǹkan míì lẹ́yìn ọlọ ẹ má ṣe ní pé èèyàn lè máa kírun ó tún ní nǹkan kan tó tún tako fún wọn méjì ọlọ́run fẹ́ sọ̀rọ̀ òléjì ṣé wọn bá nàbí ádámà bíi bèjì láì mọ iye ọ̀rọ̀ sọ̀rọ̀ òléjì. ọ̀dà ń gbogbo àwọn sọ̀rọ̀ gbogbo náà ni òkú ṣé gbogbo èyí táwọn wá sọ̀rọ̀ wọn náà kú bí èyí tọ́lọ̀ ń bá ti ní òkú yóò èyí tọ́lọ̀ ti ní òní kú kò ní ṣe kí ni òní kú wọ́n ní àkùkọ tí ọkọ̀ àṣà ní ṣe kí ẹ tún wà ní mẹ́mbà ẹjọ́ ń ara yín ẹ tún wà ní ẹ wà ní ẹgbẹ́ oṣó àtijọ́ ń kírun bàbá ìwọ ni sàràkí àdínì ìwọ lọ́dọ̀ àdínì ìwọ lábẹ́sẹ̀gà àdínì ìwọ nìyẹn lórí alásàlátù ó sì ń dàbò òdìgbòrí wa mọ́sálásí ó tún ń pe bẹ́ẹ̀ lọ ní ẹgbẹ́ ayé lóru tààlà o àti lúwòmá àbọ̀lámọ́rọ́sọ̀kùn àjẹ́kùn Allah tó ṣeré fún òde ṣe é à. àfẹ́ mọ́mú nǹkan ní ìmọ̀ lọ́wọ́. tá a bá wá sọ̀rọ̀ ṣerékò àwọn àbá ló kó a ní àṣírìkùlà akbar a ní ẹ̀bọ ńlá alẹ́bọ kékeré àtẹ̀bọ kékeré àtẹ̀bọ ńlá ẹja jìnnà sí ṣùgbẹ́bọ kékeré òun ọ̀yọ̀ ọ̀yàn kúrò nínú ṣùgbọ́n pé èèyàn bá sọ̀ra kékeré lè ní ara kékeré òun ni ká máa ṣe nǹkan nítorí èèyàn èèyàn ń lò nítorí ẹ̀ o ń kírun nítorí dájú ẹ̀ níjọ́ tọkọ bá ti kú kò kírun mọ́ ẹ̀bọ̀ nìyẹn tó ọba sọ́ra ò ní sin mi èèyàn ṣe wáàsí nítorí kan lè lọ́mọ wáàsí ṣe ṣé mi èèyàn ṣe nǹkan torí ẹlòmíì torí ọlọ́run ara ṣé á mi náà ní bí tí èèbá sọ láyín tí èèbá sọ lọ́ọ̀lọ́run lẹ́yìn náà ọ̀la yín léèyàn ṣe torí pé ọlá àti ẹ̀hún náà ó ń tẹ̀lé sọlọ́ọ̀ ni mọ ikú èsì ọlá rẹ̀ ọlọ́ọ̀lọ́ ọlá yín ọlọ́ọ̀lọ́ lẹ́yìn náà ọlá yín ntẹ bá náà ni ntọ́lọ́ ń bá fẹ́ lẹ́yìn náà ntẹ́yìn náà bá fẹ́ ọ̀sẹ̀ gbogbo àwọn nǹkan báyìí agbọ́dọ̀ gbèsè wa rẹ̀ bọ́ ńlá òun ni ká máa tún ní nǹkan míì tá à ń wárí fún lẹ́yìn ọlọ́ àti gómìnà wa lọ́yọ̀ọ́ state wọ́n ní ká mú ọdún eégún papọ̀ lẹ́yìn ọ̀nàdọ́nà ẹ máa ń tọ́ sẹ́lẹ̀. wọ́n láwọn oṣù wọn wá níwájú fẹ́ẹ́ sí wọn ká lọ máa síwájú ìtàlẹ̀ wọn. níwájú ìtàlẹ̀ wọn. wọ́n ti wá ti jáde gómìnà lẹ́nu tí wọ́n bá gbé òun gbé lọ sáà. ìjọba ìsọyà àbí òye ẹ máa ń tọ́ ló ṣẹlẹ̀ ní èkìtì ní rọmọdá fọ́kẹ́ pàtí èkì yìí táwọn eléégún lọ àtáàkì mùsùlùmí ní mọ́sálásí lásìkò mọ́gíríbì tí gbogbo mùsùlùmí ọ̀wà kírun táwà sínú wọ́n sì sá màámù lórí ìmáàmù bẹ̀lọ́ tútù tí wọ́n la orí ẹ̀ wọ́n ṣe àwọn jàmá ẹ̀ léṣe fáyọ̀ṣe tí màá sọ̀rọ̀ gbùgbùgbù kò tí ì rí nǹkan kan ṣe sí aago tí ó ṣe sí toró wọn gan wà nínú ọ̀tá ọlọ́run tó ní káwó mọ́sálásí lẹ́kìtì káwọn sì ní ó tó dìde sí títà ayọ̀délé fáyọ̀ṣe tó bá ti yá parí ìjọba rẹ̀ tó ti yé kọ́mọ́kù òǹbẹ̀rùn tó ti yé ó tún fẹ́ pàpé ó yẹ kóun lè lọ́dún mẹ́rin sí tọ́ba ti lọ́dún mẹ́rin sí tó ti yẹ kọ́mọ̀tò kú mọ́ kọ́mọ̀ fún bẹ́ẹ̀ tọ́ba ti wá kú kán wá mú gọ́vnọ́ṣìp kan so kọ́ ọlọ́run kó gbé lọ́nà sáré. àwọn eléégún náà lọ àtàkì mùsùlùmí lẹ́kìtì ẹ̀ rí nǹkan kan ṣe sí tọ́ba dẹ́rú ẹ̀wò nìbàdàn ẹ̀ jẹ̀yàn ní nsú ẹbí bí ẹ̀yìn eléégún ṣebí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé egun yìí náà ṣebí ẹ̀yin ràfátì làmídì ràṣídì náà ni ṣebí ẹ̀yin náà lẹ̀ ń gbé egun àní ẹ̀pẹ́ egun rẹ̀ náà ṣe tọ́lọ́ ìkànnà àwọn gíní wọn ní pé wọn èsè wọn èsè òòrùn mọ́lé wọn ti á sẹ́lẹ̀ ìmọ́lé kí wọ́n fẹ́lẹ̀ ọlọ́run tọ́jọ́ pé ńlá ń sìn nínú ààwẹ̀ ẹ̀tún wa lẹ́ ẹ̀fẹ́ ṣe tí ó bì ọlọ́run ọba nínú abà ẹ kò lè tẹ́ ẹ bá ti gbé egun ẹ máa gbé ní yàrá yín ṣùgbọ́n wọ́n ọjọ́ mùsùlùmí tó o tó ń bá wọn gbé egun wọ́n ní wọ́n lọ́kàn ní fámìlì yìí ìwọ lórí ibú kan ìwọ náà lọ tẹ́rí sí i tààlà ó àti lùhù máa harọ́mà rábùmọ̀nà alẹ́ kan alá tó ṣeré ohun bèèrè. ẹbọ ni ká máa gbéégún mùsùlùmí ègbéégún má bá wọn gbéégún ẹbọ ni ká máa sọ̀rọ̀ òbejì tọ́lọ́ bá fún ọ níbejì ò nídìí ẹ̀wà o ò nídìí èkúrú tọba dijọ́ ọ̀ṣúná tọba jẹ́ pọ́lọ̀ ń fún emeji méjì ọ̀daràn ẹran mẹ́rin ọmọ ọkùnrin kan ẹran méjì oṣù bíbejì tọ́ba jẹ́ pé ẹnìkan bímọ kan ẹran méjì ni ìwọ bíbejì ẹran mẹ́rin tọba wà lágbára ẹran mẹ́rin tó bá jẹ́ pé obìnrin làwọn méjèèjì wàá pẹran kọ̀ọ̀kan fóbìnrin tó bá jẹ́ pé ìkan ọkùnrin ìkan obìnrin wàá pẹran mẹ́ta méjì fọkùnrin ẹyọ kan fóbìnrin wàá dúpẹ́ fọlọ́ ó pè wá ààbọ̀ ọ̀jẹ̀rẹ̀ jù ààbọ̀ ọ̀jàmàlà àtún jẹgun ẹran àtún lápò àtún jákè sáyà àtún kìí ṣe dandan ní kọ́ọ̀sì fún gbogbo bẹ́ẹ̀ kíní kan fi ọ́ àwọn ayé kan ti fi ọ́ wà lọ bọ́ sórí ta ẹbọ ni gbogbo lọ máa wẹ̀ nínú odò ọ̀wà máa pọ̀ pọ̀ gan kíní kan ló kọ́ táàgbé kíní kan lóúnjọ́ ti kíní kan kíní kan òun ni máa wọlé ọ̀yẹ̀là ọ máa wọlé ibi wo ló ti á wọlé níbi gbogbo orú àwọn nǹkan burúkú báyìí á sọ́ra bí àbíkú tí ọ̀rọ̀ á torí ẹ̀ lọ tí mọ́ lọ́wọ́ bá tún pé two hundred years láyé ní ọmọ lọ́mọ́ yóò lọ àbí òní ń lọ òní ń lọ mọ́ òní ń lọ mọ́ ọ̀gá wo ni kò kú mọ́ òkú mọ́ jama fẹ́ rí ọ̀rọ̀ ṣíríkù yìí ara pọ́blẹ́mù wa nílẹ̀ Yorùbá ni ètò fìfà mo ti sọ lẹ́ẹ̀kan àwọn àáfàá gan gbé ṣíríkù láwọn èèyàn lọ́wọ́ ẹ̀wọ̀n àwọn àáfàá ayé ìjọ ìtàn máa ń ṣe lẹ́yìn káràǹtù fún yẹn wọ́n bọ́ wọn yàáfin wọ́n bọ̀rùn sáwákà èyí èdè ẹ sàrámù arí nínú àwọn àfa alùsùnà bíi ìmáàmù ahmad tán nípara àwọn túrúkù ìṣfà bìlì kọ̀ọ̀án arọ ọ̀nà tá a ti lè wáwó sà pẹ̀lú kùránì àlèkọ́ pẹ̀lú tàdá àtọ́mọ́ àfomi tọ́mọ̀ fọ̀ abatu sauda àdìólì fọ̀ ìṣàìtúnù fọ̀ àdìkáwá omi zamzam sínú ẹni yẹn mú wọn lè bá aboyún sí olè mú lásán èyí èéfe àrámù wọn ṣùgbọ́n tó wọn bá lè kà sínú omi gan wọ́n lè bọ́ ọ kà sínú ẹ̀ ìwòsàn ó dé bọ́ ọ èyí wọn lẹ́bọ̀ nínú àwọn àfáàyè ìjọ wọn bọ kàbàdúrà olórin gan máa ń ṣe nìyẹn ṣùgbọ́n àfáàyè ìsìn yọ wàá sọ fún ọkọ ọlọ́bodè ní màlété ọlọ́wà imú ìrà ọlọ́wà ìfun ìsìn ọlọ́wà ẹ̀dọ̀ ẹ̀fọn gbogbo tó lérí ní ìlérí yáà ní ọ̀dà ẹ̀ẹ́dá mo lè báyìí wá tó ti yé nìsín ń bọ̀ bá wá bọ́ ọ ṣe tán yá lélẹ̀ ọmọ fi fọ́kọ́ mu èlé ọmọ akọ̀fọ̀ sí èlé ó so fọ́nù lé ṣèbẹ́ rí lẹ́kan táwọn olè lọ já wọ́n kọjá gbogbo ògbálẹ̀ wọ́n wá kó bá wọn yókè àtòrí ìtura ìrẹ̀lẹ̀ ogun yín bàjẹ́ lónìí ti yín ta lónìí àfọ̀ yín pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá sọ́tà. jẹ̀mọ́ ẹ̀ já bí ó tọ́ lọ gbogbo ń tọ́ bá ti jọ mẹ́bọ nínú sẹ̀mí ayé wa ẹ̀já sọ́ra fún ara ẹ̀bọ òun là ń so nǹkan kọ́rùn à ń so nǹkan kọ́pá a ń so nǹkan kọ́ dì ẹ bá dé mọ́sálásí láwọn mọ́sálásí kan nínú ìlú wa ẹ wà ara wọn mọ́ ẹ̀sàfọ́ kàn wọ́n bí afábá yìí afá ó ní tọ́wà nílẹ̀ torí bá ń jẹ́ àfi máa ń mu tọ́ ọ̀bà sì sọ̀rọ̀ alẹ́ òótọ́ tọ́ ọbẹ̀ ilé bórí múmbàrí olè máa yà gbẹ́ torí ti láwọn àjẹ́ náà bùkátà ti dè mọ́ bẹ́ẹ̀ tó ti yé ní ìsẹ̀ wọ́n lè dè kan má jì wọ́n lè fà wọn kan sórí ahọ́n kan tó kú onílé wọn ò ti tọ́ kan lá tẹ̀bẹ́ kan tó lọ sí fẹ́ẹ́ fẹ́ tá a fẹ́ fẹ́ ń kọ́kọ́rọ́ alátẹ̀ẹ́ tó tún mu ògógóró lọ táwọn ti ní àáfà ó tún lu sẹ́wá bá wọn ó tún mu sí ẹnu rẹ̀ rùn fúnṣẹ́ táwọn ti tún gbá lórí rédíò tó ní kíyàwó rẹ̀ tó níyàwó máa fi omi àgbọn kọ́ máa fi fọ ojú ara àwọn àfẹ́ ẹlẹ́bọ láti fi fojú ara táwọn á fi ṣe ọṣẹ wọn wàá lò bí wọ́n ṣe máa ń lò wọn ò ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ máa ń jẹnu wọn. jama ẹ má gbẹ̀tàn jẹ tààlà á ti lo òun àárọ̀ màrọ̀ tó mọ̀ Àbọ̀ àbẹ́lúwábìlì wá ní ìdẹ́ inú. Tó orí ara ṣíríkù tá gbọ́dọ̀ ṣọ́ra fún jàmáà lọ́dọ̀ tí wá ń bì nínú àwọn nǹkan tó yẹ ká ṣọ́ra fún òun ni ká máa lọ wọṣẹ́. Gbogbo ẹni tó bá lọ wọṣẹ́ ẹlẹ́bọn ni

so orílẹ̀ àná ká ń bẹ gbogbo wa bá a ṣe jókòó yìí àti mi tí mò ń bá yín sọ̀rọ̀ a ní nǹkan kan tá ń pè ní kọ̀rínù kọ̀rínù yẹn nìkejì wa kọ̀rínù yẹn gbogbo ń tọ́ ṣẹlẹ̀ sí wa lọ́mọ bí àjànú ni bí igbó sí wa ni ìṣírí sí wa ni sọ wá rí kọ̀rínù yẹn àmọ́bí sọ́lọ̀ lọ́wọ́ àdàsọ́là ó lọ́lọ́ ti fàánù tèmi kọ̀rínù tèmi ti gbà fúláàbù hmm. ẹnìkan kan ò lè dá láàmú máa. ẹnìkankan ò lè bí ìbéèrè kan dà lóhùn ẹnìkankan ò lè fẹ́ sọ níbi ẹlẹ́bọ̀ kan gbà fún ṣùgbọ́n èmi àti ẹ á máa ṣiṣẹ́ á máa ṣe lọ́hùn á dùn ní mọ́tò ọlọ́run tó fi jẹ́ pé kọ̀rí ni wọ́n gbà sílámù tí àwọn ẹni aburú náà fi ní lè kọ̀nẹ́ẹ̀tì rẹ̀ ọlọ́mọdé kọ̀nẹ́ẹ̀tì ara máa wò mí o kèé sojú ẹsẹ̀ ẹ̀yìn lè sọ̀rọ̀ lójú ẹsẹ̀ torí nẹ́tíwọ́ọ̀kì ni pé wà máa wojú báyìí mo lè ní kó mú ká wá ọyá àbíká rẹ̀ kàkà mi mo fẹ́ ká màá yọ o mo ti fọ́ mu mo ti fẹ́ kọ̀rí ìhùn mi mo lè gbé dídú mo lè ní ó dídú mo lè gbé yàrá yàrá yàrá mo fẹ́ lọ mo ní pàwọn àjànú yẹn ọyẹ kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ tó bá ti lè kọ̀nẹ́ẹ̀tì kọ̀rí inú rẹ̀ àwọn ọmọ divulge secret fún àwọn nǹkan tá a fà yí ọ̀ wá rí pé bóun làbá ìṣe màá kọrí ìnù tí àwọn àjẹmú tèmi ń lò ọlọ́mọ tèmi làáfà gbogbo àwọn ọlọ́sàn native professor native doctor aláǹjẹ̀nu ẹlẹ́bọ̀ wọn bẹ́ẹ̀ sìn rẹ jẹ́ nítorí ayé ọdún mélòó láàlú láyé tá à ń lọ dá sọrin. sábà kọ̀ rẹ wọ́n mọ̀ wá bí kí ló pẹ́ ní onílágbájá rẹ̀ ọmọ yóò ní ìyá rẹ̀ bí yọ sọ kí ló jẹ sùn lálẹ́ àná búrẹ́dì àti mẹ́ẹ́mẹ́ẹ́ ni kí ló fi sínú lánàá támúrú àti wọ́tàmẹ́lọ̀n fún àbá màmá rẹ̀ kú ní February five nineteen ninety eight bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Allah. àtúnwá tọ́lá jẹ́ pé àbá rẹ̀ fẹ́ ọbẹ̀ máa fi kéwú mọ́ ọ ní ẹbọ Allah. Allah. Allah. Allah. ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ kó lè rò pé tọ́lọ́run nílò jésù ní o ká lè tí èsà àfààní òní bàbá mo dúpẹ́ ẹ ó lè ní pé oògùn hmm, hmm, oògùn mọ́kànlá lẹ́yìn mi ọ̀bàtálá ọ̀bàtálá ọ̀bàtálá ó ti lórí nẹ́tíwọ́ọ̀kì tó bá fẹ́ lu búrẹ́dì àti mọ́rin ní àná ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá ní bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọmọ ó ní kí ni bẹ́ẹ̀ bá wà gan. wọ́n kàn sọ ní. ó ní bẹ́ẹ̀ ni àwọn ayé ń dùn wọn láàmú iṣẹ́ òun ọ̀lọ́ ni hmm, iṣẹ́ yín ọ̀lọ́ ọ̀yà yóò tún ti kọ̀nẹ́ẹ̀tì àwọn àjẹ̀nú ẹ̀ àwọn olówó àṣọ́gbù ẹ̀ ta ló súnmọ́. Ah! bàbá kan bẹ̀rẹ̀ gbẹ̀yìn ọ̀n ta olú bẹ́ẹ̀ ta olú ní òbí ẹ̀ ta. ìtọ́sẹ̀lẹ̀ ń tí ọ̀sẹ̀lẹ̀ wọ́n mọ̀ wá sọ ṣùgbọ́n torí pé wọ́n ti sọ nǹkan kan pa rẹ wọ́n ti captivate náà irọ́ lọ́pọ̀ nínú nǹkan máa ń sọ èyí tó bá jòdòdó ń bẹ ìsáǹjẹ́ lọ lọ́dọ̀ ni ọlọ́run dẹ̀ máa ń lẹ́kùn mọ́ wọn tọ̀dọ̀ wọn ò rí gbọ́ mọ́. jama ká máa lọ fojú à ń à ń lọ ilé olóògùn káàkiri ọ̀dẹ lẹ́bọ sálámà rí ọ̀rọ̀ bá rújú mọ́ gbogbo tó rú ọ lójú rẹ èyí tó bá rọrùn ń bẹ gbà ní tọ́lọ́ ń bá ní ẹlòmíì bóyá ọmọ ńlálà ọlọ́run lè jẹ́ ọ pẹ̀lú ètò bá dáa ṣùgbọ́n èsì dandan rẹ̀ ká lálà. alimoyim àwọn ìlànà ẹ̀sìn ń bẹ tí ò nídìí à ń tojú bọlé káàkiri ẹ̀yìn à ń lọ gbẹ̀bọ sórí ta ẹ̀yìn ń sin gbẹ́rẹ́ ọrùn gbẹ́rẹ́ twenty one wọn àbá fi àáké sin wọn àbá ká ah, ìwọ náà dọ́kun irin tí ẹ̀dọ́ ò lè lọ yóò ẹ̀wọ̀n tá aláìmọ̀kan fi ń ṣe rẹ̀ aláìmọ̀kan wọ́n sọ ọ́ dẹlẹ́bọ kúlẹ̀ tààlà o àfilú máa àrọ̀mọ̀rọ̀ gbókùn àlẹ́ nìkan àlá tó ṣe kó di iṣẹ́ ta wà délé wà lè jẹ́ ilé dáadáa lórí àsìkò mẹ́wàá lálá ń lọ adẹ̀tí lójú ní tí òdínlógún ọ̀sẹ̀ di lórí alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ abọ́ sórí ẹlẹ́ẹ̀kejì wàbíliwá ni lẹ́yìn ìfàlànà. ọba ń sọ ń ni òkú kùlìwà lẹ́yìn kéèyàn máa fẹ́ òbí méjèèjì ara ń ṣe léèwọ̀ ni ẹ pé ìdàkejì ká máa ṣẹbọ sọ́lọ̀ òun ni ká máa ṣe lọ́hùn nìkan sábà lọ àwẹ̀ tó gbà àwẹ̀ fọlọ́ ọmọ kùránì ká máa ka kùránì ọmọ kùránì ká máa ṣe àṣkárù máa ṣe la ilaha illallah máa ṣe astaghfirullah máa ṣe máa ṣe láwùlà wàlá quwwata illa billah máa ṣe àṣìyà Allah wa wakil máa ṣe yá ayù yá qayyum máa ṣe yá arhamar rahimin máa ṣe subhanallah wa bihamdihi subhanallah al-azim. ìdàkejì ẹbọ ni pèsè lọ́hùn nìkan ìdàkejì ká máa yapa òbí òun lọ́lọ́run bá wá gbé wá وبالوالدين إحسانا àsára a ń ṣe léèwọ̀ fún yín ẹ má fẹ́ òbí yín méjèèjì ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín ni sẹ́ẹ̀rí lórí ẹbọ tá a sọ táwọn torí ni gbogbo ẹni tó bá lọ ṣẹbọ sọlọ ọlọ́run bàṣẹ rẹ̀ jẹ́ ni bọ́lọ̀ ṣe nífẹ̀ẹ́ ànábì wa tó sallallahu àwọn oníwà wa ànábì láyín náà kíta tó o bá lọ mú nǹkan mi ìmọ̀ mi despite bọ́ lọ́mọ àpáànà ole ò lè mú nǹkan mi pẹ̀lú ẹ̀ làyà na amálùkà dájúdájú máa báṣẹ́ rẹ jẹ́ wà látẹ̀kú náà nàmínà lọ́kọ̀ àṣírí ìwà tó wá sófò táwọn ọba ń bá fẹ́ bọ́ọ̀nù iṣẹ́ wà wá sófò àṣewọ́sọ̀ ọba wa ṣẹ̀wọ̀n bí rẹ̀ náà òun ò ní wà lìjẹ́nà láàyè dínkùlù lìjánátà àákún nínú àdìsí bọ̀kárí àti Muslim anábì sallallahu alaihi wasallam ó lọ́mọ tó bá ti ń fẹ́ òbí ẹ̀ méjèèjì kò ní wà lìjánà kò ní ṣe kí ni jama kò ní wà lìjánà kankan ẹ̀jẹ̀ á máa ṣe dáadáa sáwọn òbí wa á ní ṣùkúrù lè wà lè wà á lè gbà yín ìláyé àlèmọ́sí. ọlọ́run ni ẹ máa dúpẹ́ fèmí ọlọ́run pẹ̀lú kẹ́ ẹ máa sìn mí lẹ́yìn pẹ́ ń dúpẹ́ fún mi ẹ̀ ń sìn mí ẹ máa wá ṣe dáadáa sóbì yín ẹ má bà òbí yín nú jẹ́ ẹ má wà dùsọ bíbẹ́ẹ̀tì sáwọn òbí yín ní tó lè fa kẹ́ ẹ mọ́ tẹ̀ lóbi yín sábà ní ẹ̀ta kó tọ́lọ̀ òbí yín ni ẹ lọ gbégún ẹ̀ ní gbégún òbí yín ni ẹ lọ fẹ́bọ ẹ̀ ní fẹ́bọ òbí yín ni ẹ má kírun ẹ lọ kírun òbí yín ni ẹ má gba rọmọdọ́nà ẹ gba rọmọdọ́nà ṣùgbọ́n ó ní ẹ lọ sọ́ọ̀sì ẹ̀ ní lọ sọ́ọ̀sì sóyà bí òye ẹ máa sin lọ́hùn ẹ sì máa dúpẹ́ fóbì yín wà ń já àdáàkà àlàntú ṣíríkà bíi máa láì sàlákà bíi ẹ̀rìmọ̀ fàlàtú tẹ́ òun tán bá ní ẹ ṣe ń tọ́ka mi ní ń tẹ́ ẹ̀ ní mọ̀ pẹ̀lú ọ̀nà ẹ mọ̀ tẹ̀lé wọn ṣùgbọ́n ti bẹ́ẹ̀ òbí yín tí èsè mùsùlùmí wà sọ ibi wù fi dúníyà màrúfà ẹ ṣe dáadáa sí ẹ máa fún lóúnjẹ ẹ rà sọ fún ẹ gbálé fún tó bá fẹ́ sọdún eégún ẹ ní fún lówó ọdún eégún tó bá fẹ́ ṣe kérésì ẹ ní fún lówó kérésì ṣùgbọ́n torí pé ẹ ti ṣe dáadáa sí tẹ́lẹ̀ oúnjẹ tí ọjọ́ lásìkò kérésì ẹ ṣe kéde ẹ rà fún. jama sóyà àti òye òbí tó bá jẹ́ mùsùlùmí tọ́lọ́ ń bá bò yín láti rí ẹ̀ràn lọ́ Mákà ẹ gbọ́ mi yé ẹjọ́ lọ wúmúra tó ti yé gbogbo tọ́jú ọmọ tọ́lọ̀ ẹ máa ṣe fún ìyún ló ti jọ́mọ dáadáa wà bí ilẹ̀ wà á lè jà àfẹ́ ẹ má yapa àwọn òbí yín méjèèjì ẹ máa ṣe dáadáa sí wọn jàmá ó di mélòó báyìí ó di méjì alákọ̀ọ́kọ́ ẹ má fẹ̀bọ sọ́lọ̀ ẹlẹ́kejì ẹ má yapa òbí yín ẹ má ṣe dáadáa sí wọn wàlá àtàkùtò lòrò àròlá dákùn ní ìmúlá ọ̀. gbogbo ìwọ fẹ́lúfẹ́lú jọ́n torí ọlọ́run súnmọ́ tó sí ìwà apààyàn ẹ pààyàn gba gáràjì mọ́tò ẹ wòye àwọn tí NURTW ti pa láàrin ara wọn ìwọ olóṣèlú ìwọ wà ní APC èyí wà ní PDP tó ń wà tó ń wà ní Labour Party torí pé ẹjọ́ wá ń jà sáwọn kan wá para ọlọ tí ọ̀fẹ́ ránú ná tí ọ̀fẹ́ jìyà mọ́ pààyàn mọ́ ẹ̀wọ̀n èèyàn tí wọ́n pa ní sókà tí la gbọ́ lẹ́yìn sókà episode. jama ládùúgbò wa ní mùsùlùmù bíi ọdún mẹ́rin márùn-ún sẹ́yìn ẹ̀wọ̀n èèyàn tí wọ́n pa tó di pé tọ́wọ́ bá dé mùsùlùmù láago méje sí mẹ́jọ gbogbo ẹ̀ ti dá láàrin àdúgbò tó ń pààyàn èmi lọ́ọ́ fi wá sí lógún state ìgbà tí ìdílé bá dẹ̀ eleven o oh two. mọ́tò tó gbé mi láti challenge ọbẹ̀ ẹja ó ní àbá ó pààyàn bí ó ọbẹ̀ ẹ̀ ọ sáré dúró báyìí mọ́sálásí sọ̀rọ̀ báyìí ó tún tẹ mọ́ àǹgbà tí wọ́n wá náà èmi kí wàá rìn jẹ̀ ń bọ́. mo yà fi àdúrà lọ sí láàárọ̀ mo yà àdúrà lọ. jọmọ òde ní mo láyọ̀ pààyàn sábẹ́ ní àdúgbò wa ní ń bẹ̀rẹ̀ mo gbọ́ fún padà máa wọn kan náà àwọn tó lè fẹ́ yẹn ṣùgbọ́n ti sókà sí la gbọ́ àwọn alágbára ni ìwọ́dúnwó tó sóun um lówó tó fi lera oju. ojú lera lè ra gbáàyà obìn private park èèyàn àìmọye ọmọ tàbí ìlọ ah. ọlọ́run ọba adákẹ́dájọ́ ní ìrọ̀rùn wala àtàkùtò ló àrùládàkùn mi ìmúlá ọ̀. sọ wá láàrin ẹ̀yin tẹ́ ẹ máa ń pa ọmọ ọlọ́run wá máa sọ̀rọ̀ yín ọlọ́run ẹ pa àwọn ọmọ yín látara káṣíátà ẹ̀rù ń bà yín kí láàfọ̀ ọmọ jẹ kí lọ mọ́ máa jẹ ẹ wá ń pa àwọn ọmọ ẹ lóyún lọ́mọ oṣù mẹ́ta ẹ sì lọ́ọ́ fẹ́ tí dókítà ọba ti sọ fún yín kó léwu ẹ gbọ́dọ̀ yọyún kí lẹ fẹ́ máa yọyún sí ẹ gbọ́rọ̀ yẹn kan obìnrin kan wọ́n ló bímọ lọ́nà àdúgbò olómi ń jẹ omi tí ò sí pẹ́ tí ní ó gbé ó sì mú ọmọ tuntun ó sì lọ gbé síbi kan ìkànnì báwo ti náà lọ gbọ́ ọmọ sáà tàn tí wọ́n mú wàláyé ọmọ táwọn kan wá lọ́dún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún gbogbo àwọn tí ń tọrọ ọlọ́run fún wọn lọ́mọ. ah jama àwọn èèyàn burú ní táwọn kan wá kí wọ́n ń sọkún tẹ́lómihin gan tún dẹ́lẹ́bọ wọ́n tún mọ̀ lọ́dọ̀ bàbá kan ní ìjẹ̀bù wọ́n mọ̀ lọ́dọ̀ lẹ́sà wọ́n ní gbogbo àpèjẹ ilé ayé lọ́jẹ tán ọjẹ kìnìún ọjẹ ọ̀gà ọjẹ erin ọjẹ ọ̀pọ̀lọ́ ọjẹ kọ̀ǹkọ̀ ọjà ayán ọjà láǹgbá kò torí ẹ̀ lóyún. ọjẹ ni. ọlọ́run fún lọ́mọ o sì lọ pa wàhálà àtàkọ́tò lọ àwòlá adájọ́ ìrìnlẹ̀ lápọ̀. nánú na zókò fún wa ìyá wọn. sẹ́ẹ̀rẹ́ yìí àtàwọn ọmọ yín yẹn tẹ̀ ń pa wọn àwa láti jẹ ẹ̀mọ́ fún yín. ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́sàn president Muhammadu Buhari wọ́n lọ́mọ ẹlẹ́ẹ̀kẹta lálọ́wà nínú ọmọ ìyá rẹ̀ ọmọ nọ́mbà thirteen nọ́mbà ti pàǹjọ́ náà ọ̀yá nínú fámìlì Buhari ta ló tún gbóòkó ẹ̀ mọ́ sí ètò àti Muhammadu Buhari òun lọ́wọ́ á gbóòkó fámìlì wọn ga ní Katsina ọmọ tó ọ̀pá yẹn bọ́ lu ọmọ náà fámìlì yìí ló ti padà afẹ́yún ọmọ ara rẹ lè mọ̀ o kí lọ fẹ́ mẹ́rin fẹ́yún sí gbogbo àwọn ọmọ yín tọ́tí tó lé ọkọ lọ ẹ̀ẹ̀kan lọ́wọ́ ẹ̀jẹ̀ wọn lọ ilé ọkọ kọ́ mọ̀ ṣe sì náà káàkiri ọkùnrin wà ń bo bẹ́tẹ́ mọ́ màá yín lábẹ́ ó sì ń bọ́ màá yín sùn ẹlọ́mọ táyé bí láyé ń pa ọ̀tá síbẹ̀ yìí ti lọ ilé ọkọ nígbà kan ṣèbí náà ẹ̀yìn ìyá wa lẹ́jọ́ kọ́ yìí nígbà tí ní ọmọ tó bá wọlé ọkọ tí ò gbé balẹ̀ wọlé ọkọ ojú òtún ni. mélòó nù àwọn ọmọ yín ló ní ìbàlẹ̀ la àmọ́ mélòó nù wọn ló wà fẹ́ jẹ. Ah. ẹ wá lọ́mọ tó máa di láyé ń pọ̀n. àwọn ọmọ bú láyé bí sọmọ bú lẹ́yìn náà fẹ́ bí. ṣébí ẹ̀rí ìtọ́sílẹ̀ nílẹ̀ ẹ̀kọ́ kan ń bẹ̀ wọn. nígbà bá débẹ̀ á máa sọ tá bá débẹ̀ ọ̀rọ̀ jìnnà. àlùmọ́yìn ṣẹ́ẹ̀rí gbogbo à ń pa ọmọ sáyé náà èyàn ọ̀nà tá a lè gbà pọ̀ ọmọ sáyé òun ni ká mọ̀ kọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ ṣẹ̀rí àníká bímọ ṣùgbọ́n kò níká bí ọmọ bẹ̀rẹ̀ ò bẹ̀rẹ̀ ẹbí ma ẹ tọ́ wọn ráwa ní pírọ́blẹ́mù nílẹ̀ Yorùbá ẹfẹ́ rí tì ẹ mọ̀ ráwọn èèyàn wa àwọn wa ẹlòmí ọ̀la ń kàrá mẹ́ẹ̀ẹ́dógún yóò nílé èsì mẹ́wàá ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ẹ̀yìn ìwọ ọ̀ráwọn obìnrin tí wọ́n ta bọ́ọ̀lù àti kúpà tí wọ́n fi tọ́mọ ọmọ wa padà yaare ọmọ wa ara ń tó bọ́ọ̀lù àti kúpà lọ. àáfàá wa ìkan nínú àwọn àáfàá wa nìbàdàn wọ́n ti sọ fún wa níjókòó kan àwọn ọmọ bàbá kan tó ta ilé torí pé àwọn ọmọ rẹ̀ bíi méjì mẹ́ta wọn ládùmíṣàn papọ̀ bàbá òróró tí ó fi sanwó kọ̀dẹ̀fẹ́ káwọn ọmọ ọmọ kẹ́kọ̀ọ́ bàbá wa lọ palẹ̀ yẹn ọ wá kó yẹn pamọ́ ọ wá nà lórí àwọn yẹn tí wọ́n ti parí lẹ́yìn ọdún bíi mẹ́wàá ẹni tọ́ra alẹ́ yẹn òun náà bá tún ní economic recession ọba fẹ́ tún létà láàrin ọdún mẹ́wàá àwọn ọmọ yẹn ti parí yunifásitì èyí tí ó ṣe máa sàṣe máa sà wọn ti dolówó àwọn náà padà wá lé àwọn wá padà sínú ilé tó kàdé àwọn ọmọ tó wá ra mọ́tò fún wọn lọ wọn lọ mọ́kà wọn wá sàwọn orí bàbá yẹn wá gbádùn kú bóyá tí ọba sálẹ̀ yẹn ń jó òní ó ti wà nù kádàrọ̀ ọlọ́run yẹn ọjọ́ síta yọ náà ni kò wà ní níláàrí àwọn ọmọ òní níláàrí wọn wà á di àpá. wàlá dábì tùlù àwọn ọmọ yín nítorí òsì ẹ má máa fẹ́yọ́ nítorí òsì ẹ má ju ọmọ sálángá nítorí òsì èyí tẹ́ ẹ tó àsáwọ ọlọ́run láàmà sì jẹ́ mo fẹ́ tẹ́ ẹ jóbi àtàwọn ọmọ ó dẹ̀lẹ́ kẹta alákọ̀ọ́kọ́ ẹ má ṣe bọ ẹlẹ́kejì ẹ má ṣe òbí yín ẹlẹ́kẹta ẹ ọmọ yín. àtàkọ́rọ̀ fà wá máa ń sọ ṣe ẹ wá rí fàwa ìṣà yẹn àwọn onímọ̀ sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ara nǹkan tí fàwa ìṣà tó kó sínú ara ẹ̀ ni zina wà ìmọ̀ ṣe zina ìwà àgbèrè ìyàwó oníyàwó máa wò láta ọmọbìnrin ọmọ ọlọ́bìnrin kọ́ wọlé sí lára mùsùlùmí ni o ti ń jẹ́ kéṣù ọ̀ máa lù ọ́ pẹ̀lú sínà tó ń ṣe káàkiri ni. gbogbo ẹ̀yin tẹ̀ ń kówó nàìjíríà jẹ ọlọ́run ọba ń bá yín wí wàlá afákọ̀rọ̀ bó lè fà wá. àìsàn máa ń sọ àrọ́ mi ní àwa máa bá tọ̀ náà àfáà ní àlára bribery corruption ara ń tí fàwáìṣà tó kó sínú ni sẹ́ẹ̀rí fàwáìṣà yẹn gan ó ti kó gbogbo nǹkan tí ò dáa sínú kápáàrùn ó kó sínú kásẹ̀bọ ó kó sínú kájalè ó kó sínú kọkùnrin ọmọ ìṣẹ̀nu bí irun obìnrin ó kó sínú kọkùnrin ọmọ ìlùtí ó kó sínú kọkùnrin ọmọ ìbóra ó kó sínú kóbìnrin ó bóra ó kó sínú kábìrin kọrùn ó kó sínú. ká máa ṣe kánífà gbogbo ẹ̀yin ọ̀dọ́ oníkánífà oníbàjẹ́ nìyí ẹ̀ ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ báàdà ìsìlá ìhà lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti tó lẹ̀ ṣe. ṣèbí nù bàjẹ́ tẹ̀ ń ṣe ni pé tẹ́ ẹ bá ń ṣe kánífà ẹ̀ ń rẹ́pù àwọn ọmọ ọlọ́mọ ṣèbáwọn local government kan lọ́yọ̀ọ́ ṣèètì yìí wọ́n ti bá ń kánífà àrámù ní kánífà níbẹ̀ kìí ṣe pé wọ́n bá ń kánífà nítorí ọlọ́run torí aburú tí wọ́n fà táwa ń jọ́ táwa àfáà ti ń sọ fún yín tí n bá sì rántí ni wọ́n ṣe kẹfẹ́ẹ̀tì kan nípa kánífà tí n bá dáadáa around two thousand and four torí mo rántí pé ọmọ ìyá wa kan ṣe mí káà lọ́nà ọ̀rẹ́ méjì káàjọ mo lọ ọbẹ̀ kẹfẹ́ẹ̀tì mẹ́wàá nínú nǹkan tí èmi two thousand and four fífi ọdún mẹ́tàlá nìyẹn báwọn ti ń sọ fún ti pẹ́ pé kánífà ọ̀gá tẹ́ ẹ gbọ́ sí ẹ lẹ́nu ìgbà táwọn ọmọ oníkánífà tí wọ́n wá ń da píìsì lúrú lẹ́tọ́ wá bá ń kánífà wọ́n ṣe kánífà kan lọ́nà bọ́ǹfọ̀tò níbẹ̀ yẹn tẹ́ ẹ bá rí tí wọ́n bàjẹ́ wọ́n fọ́gbò sílẹ̀ lọ wọ́n sáwọn èèyàn ládàá lọ wọ́n bá àwọn ọmọ obìnrin sùn lọ wọ́n tún wá da píìsì lúrú àwọn àbá kọ̀ǹfàmù tí mi ìnà wọn ti dà táwọn olóṣèlú ti kó fún wọn dà lúrú lọ nígbà tán wá parí kánífà tó tán gbé àbúrú ní bẹ́ẹ̀ kánífà àwọn tó wà níjọba wá gbófin jáde pé ní local government ẹnìkan kan ò tó gbọdọ̀ ṣe kánífà mọ́ níbẹ̀. almohim gbogbo ń tọ́ bá ti túmọ̀ sí ìbàjẹ́ tí wọn náà rí pé ọ̀dà ọlọ́run ní á jìnnà sí i. wọ́n náà bákọ̀rọ̀ tó lè fà wá níta máa bọ̀ ara mi ní àwa máa bá tọ́nu. àwọn àwa àbàjẹ́ kan bẹ tọ́jọ́ sí pé kọ̀ọ̀hán síta ìwọ tó o ṣe nìkan lọ́mọ ìwọ tó ń dọ́gbọ́n forí ọmọ ọlọ́mọ gbọ́nfẹ́ iwọ ọmọ ìwọ tó ń ba tọmọ ọlọ́mọ jẹ́ tọ́mọ porí wọn lóru tọmọ lè sùn tọmọ lè wo ọmọ ìwà àbàjẹ́ ṣùgbọ́n tó àbàjẹ́ yẹn nínú àwọn wọn ní àrọ̀ èyí tó hàn òun gangan ní gbangba. ìsìnà gangan tó fi rí sexual intercourse pẹ̀lú obìnrin tó fi di wípé kálámù wọnú ògbò tàdá wọ́n lè yà á ah. ṣùgbọ́n wà máa bà tọ́nà lọ́wọ́ ọlọ́mọ tó ń dọ́gbọ́n rán mọ́lẹ̀ tó ń kí ìsì tó ń dọ́gbọ́n fọwọ́ tẹ̀ nígbà àyà tẹ́ ẹjọ́ wá ń dìmọ́ra yín tó ti yé wọ́n lè yàn náà pamọ́ sọ̀rọ̀ pé ọmọ bẹ́ẹ̀ fi máa dọ́gbọ́n ṣe ń kọ̀rọ̀ fóyé ní ìsìn èyí ò lè má dòyún ìwà àbàjẹ́ ni èyí tó àyìn tó pamọ́ ẹ̀jẹ̀ náà ṣe ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ọlọ́run wá sọ fún wa pé ẹja máa ṣe yóò di mélòó bá ń jẹ ó di mẹ́rin ọlọ́run balẹ̀tẹ̀ àpọ̀. ọba gbọ́dọ̀ pa gbogbo ayé ẹ dáràn wájú ọlọ ìwọ tọrọ bẹ́ẹ̀ lè lọ pa mùsùlùmí Ọlọ́run ti sọ yẹn ní sọrọtù nìsà fàjàzà wù jàánà ọwọjà náà ní káàlì ìdánfìyà òní jáde ń bẹ̀ mọ́ láíláí ṣùgbọ́n tó o bá túbà lọ ọ̀dọ̀ Ọlọ́run tó o kú lórí ẹ̀ Ọlọ́run bó kù forí jẹun ìbá aláti ẹ tó ti pààyàn náìtì náà nínú àwọn tó ti lọ sánà bí àsọlà ń sọ fún wa ó sì lọ fá àfáàfáàjì kan wọn lòun ò ní mọ̀ ọkẹ̀ máa sin lọ́run láìsọ pé ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn ò nímọ̀ àti kọ́kẹ̀jẹ̀ ábídù ọ̀dà kéèyàn jẹ́ ábídù wà álímù kó o jẹ́ ẹni tí ń sin lọ́hùn kó o sì nímọ̀ kò tún wá dáa kéèyàn jẹ́ álímù kọ́mọ̀ wà á jẹ́ àbíjù wà ábì ọkẹ̀ nímọ̀ yìí ṣe tán lọ́hùn kó lẹ́rọ ẹ̀nà mi ni ẹ máa gbọ́ àsìkò òun ó tó àfọ́ ọmọ adálejò náà àlejò orí ibú òrùn dálóhùn. àwọn ọ̀kan ni wọ́n wọ àwọn ẹbí ń kírun. àbá ló ti pẹ́rẹ́ à ń sọ lágbára wèrè lẹ́nu lágbára rẹ̀ kọ́ sán gbá fún lágbára kọ́ mi ṣàyẹ̀tọ́ ọ̀nà ń sọ ni ana káírú mi ní ṣé yorùbá lè sùn sọ ṣé sùn wá torí ẹ̀ sórí ìrìn lọ́dọ̀ ọ̀nà. jama afẹ́kẹ́yìn ó jẹ́ onímọ̀ kó tó jẹ́ ni ọlọ́run kọ́ jẹ́ àlàálímù àrọ̀báni onímọ̀ ẹni ọlọ́run ọlọ́run jẹ́ ajẹ́ kan nínú wọn. wọ́n sì wá ní àlàálímù ṣàyẹ̀tọ́ ní onímọ̀ èjì. èèyàn mélòó lẹ́yìn tí náà ọlọ́run lè forí jọra tó pa àbá àbá di ọgọ́rùn. àbá ọwọ́ ẹ̀jẹ̀ lọ ọ̀jẹ̀ tó ní mímọ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ ní pé olè ráforí jẹ ṣùgbọ́n ó kó làwùjọ tó wa máa lọ ní àwọn ẹni ọlọ́run ọba ń sin pẹ̀lú wọn kò sí wàhálà ló tó wá di pé ọwọ́ ara ojú ọ̀nà ló ti kú kódà kò dé ṣùgbọ́n wọ́n tọ́ ọba bá ń pààyàn tó o tú eh, ọ jẹ yẹn nsụ ń sùn o ti ẹ̀ ní jẹ́ ń sùn gan ọ jẹ ìṣù ẹlẹ́gùn. wàlá lu gbogbo à ń pààyàn káàkiri ìwà ayá ó ní mi nídìí owó rẹ̀ wọ́n tẹ̀ ní rẹ̀ ní ọlọ́run Ah, àwọn tí wọ́n ràn wọ́n mọ̀ àwọn ọlọ́pàá múrítà lánàá wọ́n mọ̀ Abíọ́lá ń kọ́ gbogbo àwọn fóònù ṣọ́ọ̀bù ilẹ̀ Bọ́lá àgbè ń kọ́ eléyìí wà controversial ìsáfà ìsáka adélèké ilẹ̀. adélè àbúkọ ìtẹlẹ mẹ́sì. jọ́mọ̀ gbogbo àwọn tẹ́ ẹ pa níta pupa pàápàá àwọn tó jẹ́ mùsùlùmí nínú wọn ẹrù jọ wájú ọlọ ẹrù bá balẹ̀ jọ níwájú ọlọ ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ pa ẹ̀mí tá a ṣe léèwọ̀ fẹ́ẹ́rẹ́ mi wá yẹ ẹ̀mí wa wà sí fred ẹ̀mí wa ó ní sanctity ẹ̀mí wa níyì lọ́dọ̀ ọlọ́run débi pé à gbọ́dọ̀ pa kódà ẹ fi ẹ̀mí wa lẹ̀ tẹ́ ẹ bá dáwọn ìlú èbò mi wò ṣe lẹ́sìn yẹn ẹ ewúrẹ́ tí lòun lọ ọ̀sán ewúrẹ́ ìlú ẹ̀mí rẹ̀ pàtàkì lọ́dọ̀ èbò mọ́tò ò lè pa ewúrẹ́ ìjọ sẹ́ni àwọn ẹni mọ́tò lè pa gọ́ọ̀lù nítorí lọ́bẹ̀ tó fi darú ọwọ́ tó fi pe wúrẹ́ wúrẹ́ ọ̀sọ́. ẹ wá wo bí èèyàn ẹ wo bí èèyàn ó ṣe kú títì bí jọ méjì mẹ́ta mẹ́rin yóò sì ràn jẹ̀rà tá ló fẹ́ gbé nígbà wàá tá a fẹ́ gbé wà tá a lè fi sàánú ṣùgbọ́n tí wọ́n bá tún káwa mọ́bẹ̀ wọn lè wà wàrà pa. Hmm. ẹni tẹ́ ẹ sì lẹ́yìn tó wà ń jọba àtẹ̀lẹ́ ní tó lè gbé ta ní ọ̀lẹ́yìn lẹ pa ẹ sì ń wòran òkú sì ń jẹ ah, ẹ bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń para yín òṣèlú gbogbo yín kọ́lẹ́ dépò ọ̀pààyàn ọ̀pààyàn tó lọ ń gbà sí ló dépò wà dépò ká ọba lọ ṣe sùúrù tó ọ̀pààyàn ni ọba dépò. ta ló mú ọrí lánàá gan rẹ bí ọ ipò náà torí bí ọ àtòrí à ń sàdà káàkiri ẹ̀bẹ̀rù ọlọ́ mùsùlùmí ló sì pọ̀ nù ní. ẹ̀bẹ̀ ọ̀mọ̀dán lẹ́tọ̀ ọ̀mọ̀dán lẹ́tọ̀ yín ń ṣe gbogbo wa àti táwọn ń ṣe fún yín ìwé lẹ́nu gbogbo gáràjì yín ẹnu yín rùn fọ́ ti igbó sìgá gbogbo wa àti ṣe nínú mùsùlùmí lọ́pọ̀ pẹ̀lú ojú yín tó ti change pẹ̀lú gbogbo eyín yín tó ti dídí eyín wèrè yín náà ẹ̀sìn tó ń ṣiṣẹ́ ẹ̀bú ẹ̀wà bẹ̀rù ọlọ́. wàlá taqtulu ẹ̀yin méjì ẹjọ́ ń nínú ẹbí ọwọ́ ara èṣù ọ̀rá ń kan rẹ̀ wá jọ pé a ah, ilẹ̀ ti bá ta ní seven million amọ̀nà seven àwọn tí wọ́n jogún ilẹ̀ tí wọ́n fẹ́ tà yẹn níbo náà wà lẹ́yìn níjọ́ tí wọ́n náà bá ti ń lọ yá ní kánkálẹ̀ yẹn kù kán bọ̀ gbé sínú rẹ gbogbo owó tó bá tà níbẹ̀ kán ra jẹnẹrétọ̀ kán ọ kán wá gílóòbù wáìtì kábọ̀ wá fìríjì síbẹ̀ ac kábọ̀ gbé síbẹ̀ kábọ̀ kó àwọn drinks síbẹ̀ kábọ̀ dín àwọn tọ́kì síbẹ̀ kọ́ wá máa jẹ́ kátọ́bọ̀ ọwọ ọmọ ọ̀dọ̀ tí ọmọ sáàsù ẹ̀ kábọ̀ gbé tọ́lẹ́ẹ̀tì síbẹ̀ gbogbo kò ní làákà yìí. ọ̀nà lọ àbẹ̀rẹ̀ ṣùgbọ́n orí ẹni tí nǹkan ọ̀wá ayé lọ nìkan sáwọ́dí lọ nìkan nínú ni a lè pààyàn nínú Islam supports capital punishment The unreasonable reasonable grounds. Islam kò sí ẹ̀sìn náà wàláyì tọkàn ọmọnìyàn lé tó dàbí Islam kò sí ẹ̀sìn náà téèyàn bá pààyàn nínú Islam wọn pa ẹ̀ńbáṣẹ́sì pààyàn tó fẹ́ san díyà díyà ní ìsìn ó lé ní fifty six million kọ́ ni sórí tó ọbẹ̀ ilé pààyàn kan tó ọ̀rọ̀ afẹ́ sẹ́sọ̀ òṣèṣì bá tó ọbẹ̀ san díyà téè kú kò lè má sadi àǹtàtò èkó àwọn ẹbí rẹ ó tún máa bọ ọsán lọ. ìsìláàmù lọ́pàá ẹ̀mí lé torí náà àwa àyàfẹ́ yìí tó bá jẹ́bi làhákì pẹ̀lú òdodo irú ẹ̀ lánàbí sallallahu alaihi wasallam ló ti sọ. ẹni tó bá pààyàn wọ́n pa ẹni tó níyàwó lé tó lọ́kọ̀ọ́ lé tó lọ́ọ́ fèsì náà wọ́n á pa ẹni tó já sí kókó mọ̀ tó lóun ò ṣẹ̀ṣẹ̀ mà ó tún wá ń dáwùjọ ẹ̀sìn wọ́n pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tóun náà bá pààyàn sábà mú wọn pa á kálá bá ló ṣe rí àfọ́dún kan nàìjíríà wàláì nàìjíríà ó yàtọ̀ àwọn ìlú tó ti ló ṣe rí àrílókè ọ̀yà wọn ń gbádùn rẹ̀ díẹ̀ díẹ̀ dì ní. wàhálà àtàkọ́tọ̀ ló nà sàlẹ̀ tí mélòó márùn ẹ̀ pààyàn. záàlì kan làálàkùn àkìlú. sẹ́ẹ̀rí gbogbo márùn tá a sọ nínú mẹ́wàá yìí àtàwọn míì tá a tún wọn sọ wàsíyà ni kọ̀mánmẹ́ǹtì ni àṣẹ látọ̀dọ̀ èmi ọlọ́run ni àsọ́ọ̀lẹ̀ ni látọ̀dọ̀ mi pé ẹ gbọ́dọ̀ lo ẹ gbọ́dọ̀ débi nǹkan márààrún yẹn làálàkùn àkìlú. tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ fẹ́ jẹ́ onílàákàyè. bí tẹ̀fíìrì tá a ṣe lónìí kí n tó wá di ilé yẹn nínú tẹ̀fíìrì bá sọ nínú payment bàbá ń sọ nínú tẹ̀fíìrì wọn mùjáládò là wà nínú tẹ̀fíìrì sọ́rọ́bù lè bá kọ́ra wọ́n léèyàn kọ́dí ẹ̀kú nù ìfánù dàkíyá wà bí ákìlì bàbá léèyàn lè jẹ́ ẹni tí yóò wà brilliant wọ́n kó yẹn wá mílíọ̀nù tó bá kọ́ wọn níṣẹ́ òun ló ṣe kò kínní gbogbo tó bá kọ́ wọn báyìí ó ti aṣọ Ọlọpọlọ ṣùgbọ́n kò ní láàkẹ́. La ilaha illallah. èèyàn lè lọpọlọ tí ò ní láàkẹ́. ẹ máa wo wàhálà ìtọ́ba ń sọ ìwé ìfọkàbílárì ọmọ lọ́nu tó bá gbé ìdáwó fún báyìí tó bá ti kà báyìí ó ti yé ó ní báyìí. ọmọ méjì ń já lé léyìí ọgbà owó lọ́wọ́ ilé ọwọ́ asá lọ. sọ sẹ́ni tó tó jàre ni lóòótọ́ máa kọ́yà jẹ lóòótọ́ ló ní brain kò ní láàkẹ́ ọ̀rọ̀ dàrú wọ́n ní ọ̀tọ̀ lọ́wọ́ ní pé ẹni tí kíní ká wá sọ fọkàbúlárì tó fọkàbúlárì lága láti yanjú ọ̀rọ̀ ẹnìkan sì ń bẹ òdo ní máa ń gbà nínú class òun wá ní láàkẹ́ ó ní bàbá ẹ̀jẹ̀ ká ṣe bẹ́ẹ̀ kí nígbà tọ́rọ̀ kẹlẹ̀ lẹ́ẹ̀kan kí lóòótọ́ àti má fi pé ìpèsè ẹsẹ ló bí àfihàn nítorí èsì ìtọ́sẹ́ náà àpàlùwọ́ náà wọn máa pèsè ìtọ́sẹ́ àdúrà ni ó jẹ mọ́ dìínú bàbá ẹni ọmọ dìínú ọmọ dìínú tí wọn lóye ní ìwà láì nígbà tí wọn dìínú dìínú ìjàmbá parí ní ètè wa ń sọ fọkabúlárì dèdè ní fọkabúlárì láì yanjú ìjà láàrin ọkọ àti ìyàwó. làákà èmi nínú ìjà sí pé tọrọ ọba dàrú ẹ mọ̀ pé onífọkabúlárì ẹ tó ní làákà ẹ tọmọ bí wọn ṣe ń bá àyàn sọ̀rọ̀ tọ́mọ bá fẹ́ ń gbọ́rọ̀ kalẹ̀ tọ́mọ tí ò ní dojú ọ̀rọ̀ rú. àti gbogbo ń tà ń sọ fún yìí kẹ́ ẹ lè ṣe làákà èmi kẹ́ ẹ lè jọ́jọ̀ gbọ́n ni kẹ́ ẹ lè lóye tó kún kẹ́kẹ́ ni. Zálẹ̀ kan mú wa sọ ọ̀kan ṣe làlàkan káàkiri. Àti gbogbo ń tà ń sọ fún yín yìí kẹ́ ẹ lè jẹ́ tí ó ní làákà èyí tí ó jọ́jọ̀ gbọ́n òdodo ni àfisọ márùn-ún bá. ẹlẹ́kẹ̀fà wọ́lá àtàkọ̀rọ̀ gbòòrùn àlàlẹ̀ ẹtí ìlà àbílẹ́sí ìyá àṣàn àtàyẹ̀wò lọ́wọ́ àṣùkà ẹlẹ́kẹ̀fà ládéjì. ọlọ́ni gbogbo wa tí wọ́n ẹ̀ńtrọ́sì dúkìá ọmọ òrukàn sí kọ́sítọ́dì rẹ̀ bẹ̀rù ọlọ́run bọ̀dá rẹ̀ ti kú onílé márùn-ún onílẹ̀ mẹ́fà onílé iṣẹ́ lẹ́kọ̀ọ́ onílé Port Harcourt ó nílé ń bàdàn ó ní níkẹjà ó ní làbújá ìwọ lọmọ gbogbo details fi dúkìá rẹ kò sì bí jọmọ méjì náà lọ tó fi kú lọ́wọ́ àrò pé wà mọ́ méjì ilé lọ́ba mú dúkìá wọn lọ́ba ń ṣe báṣubàṣu bó o ṣe ń gun lankusa ló ń gun gbogbo ẹ̀ nínú dúkìá wọn tó o bá la Àbújá òtẹ́ẹ̀lì lọ́mọ dé sí ìjọ kan one twenty thousand ní hmm. owó wọn nítorí ìwọ gbogbo sí ìwọ ní signatories àkáǹtì hmm ní tí ń wọlé láti ilé èkó bàbá àwọn lójúmọ́ gan millions of naira ní ọwọ́ ń náwó wọn rádaràda àti ẹ̀ta níwájú ọlọ. ọlọ́run gan nípò mi ó ní ẹ má jẹ dúkìá ọmọ òrukàn níbi ó ní ẹ má tiẹ̀ súnmọ́ rárá ìbá máa tẹ́ǹpì ẹ̀ ẹ má súnmọ́ dúkìá ọmọ òrukàn ẹ má jẹ lọ́nà àìtọ́ ìlà abirílẹ̀ àyàfi lọ́nà tó bá dáa àfáwọn ọ̀nà kan bẹ tẹ́yìn náà bá jẹ nínú dúkìá ọmọ òrukàn kì í sàrámù báwo bàbá wọn nílé iṣẹ́ èkó tọ́pọ̀ ìwọ lọ ń bá wọn mójú tó ìwọ ló ń wo sówó ń wọlé ṣé wọ́n já ìbò ní dẹ́pọ̀ ṣé iye lítà sọyẹ kan jánájá sáwọn éjẹ́ǹtì ọmọ àti jàǹbá ìwọ lọ wá ń bá wọn mójútó ẹni tó bá ń mójútó rú iṣẹ́ yẹn ìlú ló yẹ ká máa fún ó yẹ ká máa fún ní hundred thousand lóṣù gbogbo tí bá ń wọlé fáwọn ọmọ yẹn máa yọ hundred thousand lóṣù fúnra rẹ̀ ìwọ lómi owó kó mójú tó ní o lẹ́sẹ̀ lọ́dọ̀ lọ. Hmm. ara rẹ̀ náà ni kó wọ́n wá ń gbé lákàntì sàkátì wọ́ wàá máa báwọn yọ sàká nínú ẹ̀ lọ́dọọdún kọ́mọ̀ jẹ́ pé gbogbo ilé iṣẹ́ tí mówó dání gan parẹ́ torí gbogbo ń tá a bá ti yọ sàká pọ́ìsì ni à ń ju bọ́ǹbù sí làwọn bàbá wa nígbà tá a fi wọn lọ ilé iṣẹ́ onílé tí wọ́n bá ń dá wákà fún wa nípa àṣàká wọ́n ní pé tí sàká bá yọra rẹ̀ nínú owó sàká bá yọra rẹ̀ nínú ọlá nínú ọlá ní má ní ìwọ̀n sàká ni. kò sáré má ní ìwọ̀n àbẹ́tí sàká bá yọra rẹ̀ sàká ò yọra rẹ̀ ọlọ́run tó lè sàká lọ́fẹ́ yọ ọba yọra rẹ̀ nínú owó ọba yọra rẹ̀ nínú ọlá kò ní ma níwọ̀n sàká yẹn nìkan ìtùnú bí limited to sàká kèlò sàká ọjẹ dúkìá rẹ̀ kọjá nǹkan yẹn ni tó rọrùn ó bá dà fẹ́ra ní tí ó bàjẹ́ yọ kọjá àti bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ rí báyìí èyí tó o fi ń bá wọn rọ́nìkọ̀ tó o fi ń bá wọn rọ́nu bísínẹ́sì bàbá wọn àbílẹ̀ bàbá wọn wó ọwọ́ amúnú owó wọn òfin bá wọn tán kọ́ gbogbo eléyìí dá ìjọba bá àgbọ́lé ìkánú pọ́lẹ́tì ilé wọn sìn ọba gbogbo eléyìí tó burú mi ṣùgbọ́n wa náwó ọmọ òru wọ́n la àníṣe dúkìá ọmọ òrukàn èèwọ̀ ni ká máa jẹ́ bó ṣe wù wá èyí tó bá jẹ́tọ̀ wa nìkan la lẹ́tọ̀ àti jẹ́ ń bẹ̀ táyẹ́búlógọ̀ àṣọ́jà títí wọ́n fi wá bàlágà tí wọ́n fi gbọ́n tí wọ́n bá ti gbọ́n wọ́n ti tó dojú bọ́ wọ́n ti màjúọ̀ bàbá ẹ ṣe ọlọ́wọ́ sàn ilẹ̀ kan rẹ ẹ̀hán dùnmá tó bá ti wọ̀n wọn lọ́wọ́ èyí tẹ́ ẹ ṣe náà ní jóun kódà má retí káwọn ọmọ yẹn ó mọ̀ wọ́n lè má mọ orí kátó máa rí ọfín wà láyọ̀ rẹ̀ ò ní dojúrú torí pé olu àmánà gbogbo àwọn ùmánáù àwọn tó jẹ́ ni tí wọ́n wà trustworthy ọlọ́run lè yẹpẹrẹ wọn kò ní yẹpẹrẹ jẹ náà gbogbo àwọn oníjàǹbá ọlọ́run ọ̀bọ̀ kí ń kún wọn lọ́wọ́ sótìyà àbí òye ká sọ́ra ká má jẹ́ kan nínú wọn wà látẹ̀kùn lélẹ́kọ̀ọ́ ìní náà. sẹ́ẹ̀rí ọlọ́run bá ń sàrùn ọ̀rọ̀ kan nínú Quran gbogbo àwọn tó bá ti jẹ́ pé oníjàmbá ni wọ́n ọlọ́run bá lè tẹ ọlọ́run ní kan lọ́wọ́ kiri kálukú wa ká sọ ṣe ìwọ náà tọ́já sí pé kèé sọ ọmọ òru kan ọmọ míì tọ́já pé bàbá rẹ̀ ara rẹ̀ ọ̀yá ni yóò kú yóò yè ìwọ ló ń tọ́jú ẹ̀ o kówó ìwọ náà kó dúkìá kan sí kí ààrẹ ọ̀nàwó báṣubàṣu ọlọ́fowó buga ọlọ́fowó fóbi ọlọ́fowó takẹ́tẹ́ ọlọ́fowó fẹ́yàwó owó tó yẹ kó owó olówó ọ̀bùrú ọlọ́ ó di mélòó jàmá ó di mẹ́fà. wá àwọn òkúlẹ̀ káyìlá wà lẹ́bi ìzáàdà lẹ́yẹ pẹ́ńsọ̀. jàmá ẹ̀yin ìyá wa tẹ̀ ń lo kóńgò ẹ̀yin tẹ̀ ń lo gbò ẹ̀yin tẹ̀ ń lo àwọn skéèlì ẹ̀yin oníléeṣẹ́ pẹtiróòlù ẹ̀yin onílítàlítà ẹ̀yin oníkìlógíráàmù ẹ̀yin onímìlígíráàmù ẹ̀yin oní gbogbo ń Enyo àti ẹ̀yin àyàn aláṣọ nígbàgílógún pa bẹ́ẹ̀ máa ń wọ́n sọ èyí ọ̀rọ̀ kan ní ẹ̀bẹ̀rún ọlọ́run ọba ọlọ́run ní wálé ní bìlẹ̀ kristo àfáwọn nǹkan òṣùwọ̀n àwọn ìtọ́jọ́ tó wọ́n máa ń wà níbi kìlòkìlò lítà lítà mítà mítà ọlọ́run ẹ̀ máa pín ẹjọ́ pé walmezan àwọn oníkóńgò kóńgò àwọn alápò gbogbo ọ̀nà tó máa ń gbà tàbí máa ń wà nǹkan ọlọ́run ẹ̀ dáadáa. ìyá tó fẹ́ wọ́n wá kan ìgbà tí wọ́n dà sínú yìí dínà epo ògbópò kan mọ́ ọ̀hún kọ lẹ́tà sí ìdìnnà ọlọ́run má bẹ́ẹ̀. ìyá onírẹsì kóńgò ìyá ẹlẹ́wà ìyá onígàárí ìyá ẹlẹ́pà ó ti mú kóńgò ó ti jù sínú omi ó ti gba ó ti sọ pírẹ́ṣà sókè tí wọ́n bá wá àwọn kan nínú wa agolo mẹ́wàá ní kóńgò kan àwọn àwọn kóńgò kan ọ̀njẹ́ agolo mẹ́sàn-án ọ̀njẹ́ oúnjẹ mẹ́jọ àpọ̀ oúnjẹ mẹ́jọ ọ̀bẹ̀rù ọlọ́. wá a ò fún kàyìnlá wá nílé ìzáàlẹ̀ bàbá onílé ìzáàlẹ̀ pẹtiróòlù a sì ra pẹtiróòlù sínú mọ́tò twenty five litre akú oníbàdàn à ń lọ ọlọrin àfìdógbòmọ̀sọ èbó tán abà kí ló dé ṣé lóòdù pọ̀ lórí mọ́tò ni tó bá ti ẹ̀jẹ̀ jẹnẹrétọ̀ á sọ pé wọ́n tan tẹ́lì wọ́n tan yíta mọ́tò fẹ́kárẹ̀ náà ni bàbá onílé iṣẹ́ epo ẹbẹ̀rún ọlọ́run atẹ́gùn lẹ́fẹ̀ẹ́ sí. tó o bá wá fẹ́ gbèpè kú kọjá sí pé ibi tí mọ́tò ti takú inú ogbó ni kò sí ilé epo ń tò sí. wọ́n tó wá tẹ̀sẹ̀ wá mọ́tò kan tí wọ́n fẹ́ẹ́ rí ìyànjẹ́ wọn mọ̀ ìyàwó ní gálọ́ọ̀nù jẹ bọ́ọ̀ fẹ́ẹ́ yàn wájà àti yóò sùn di gálọ́ọ̀nù mo ní bá fẹ́ tó four litre gbogbo ìdáhùn wáyé ti five litre lọ ọwọ́ adé náà ẹ̀dẹ́ sòfò dànù ni four litre ibi tó dàtí wà láyé èmi kọ́lẹ̀ bá lẹ́yìn ní gbà ayọ̀ kò mí. àwọn náà ti mọ ẹ̀rì kéde ìṣẹ̀wọ́n wọn adé gálọ̀nù yọ̀ wọn àlẹ́ yẹn wọ́n jẹ mo fẹ́ gálọ̀nù ten litre àti lọ mo fẹ́ lè fọ ọwọ́ àwọn dà gbogbo ayé ní ọmọ tá à ń tilé fi jóná ní ìlú ṣùgbọ́n mọ́tò ẹni yẹn ti fọkàn tán ó sì ń ṣòro lójú níta atẹ́gùn lẹ́sìn fẹ́ẹ́ fi ẹ̀bẹ̀rù ọlọ́run وأوفوا الكيل والميزان بالقسط bàbá tí wọ́n èkó èyí tí wọ́n ráìsì wọ́n ti di ráìsì twenty five kg five kg ó sì dọ́gbọ́n tù ó sì yọ kóńgò méjì méjì lọ lórí fifty kg ẹ̀rí pé bẹ́ẹ̀ bá wọ́n kóńgà méjì thirty two thirty three ni wọ́n wá bẹ́ẹ̀ ọyọ méjì ó kú thirty ó ní wọn ò tún ní wọn tó bá thirty bẹ́ẹ̀ wọ́n lọ pé. fún orílẹ̀-èdè méjì tó yọ wàá fún fún ẹ̀ níwájú ọlọ́run wọ́n àrùn fòlùkà ìlà wà lèmi ìlà àbẹ̀rẹ̀ bàbá aláṣọ nígbàdí sọ ọ̀pá mẹ́wàá abẹ́ra ọ̀pá mẹ́wàá alákọ̀ọ́kọ́ ní sẹ́rí àmọ́lá àbá àmọ́rí ni kò nídìí káwọn olùkẹ́ ọwọ́ àti wàhán ó ti dọ́gbọ́n sún wọ́ọ̀kì kò kú yéwọ̀ èdè iṣẹ́ tiẹ̀ ṣé orí ibú iṣẹ́ jáàmù náà tọ́lọ́ ọkọ ni tùwú ó tó sọ sí díẹ̀ ìgbà tó ọba dé lójú dé lọ́ba wà hàn bíà tọ́lọ́ sà mẹ́wàá pẹ̀lú ọ̀sà mẹ́wàá àgbọ̀n ni wà lẹ́yìn wọn wọ́n pé e ní tù tìrí náà ń tẹ̀. jọ̀mọ́ wà á fún kálọ̀ wọn ní fáwọn ẹ̀dùn tí sọ ẹ̀ẹ́dá máa wọ́n kọ́ máa pé kó máa ṣe déédéé àwọn àjọ ànábì ìwà ṣùgbọ́n ìtí wọ́n fi tọ́lọ̀ ń fi pa wọ́n rẹ́ nìyẹn wọ́n mú òṣùwọ̀n wọn àmọ́ wọn pé ọlọ́run dẹ̀ pa wọ́n rẹ́ sẹ́ẹ̀rí ànábì sọ̀rọ̀ láàrin ọ̀sán ló bá wa bẹ̀rẹ̀ ọpọlọ wọn pa ogun wa rẹ́ tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ntótó kọ́lọ̀ wọn fi parí rẹ́ ayé ti ṣe ntótó kọ́lọ̀ wọn parí rẹ́ ayé ti ṣe àánú ọlọ́run èyí ló lépa bá wa tọ́lọ́run fi pa wá ọlọ́run mọ́ pa wá rẹ̀ wá jẹ́ àlèmọ́ àtúbà ọlọ́run wà ẹrù lẹ́kọ̀ọ̀tọ̀ yìí náà tàwọn àbú gbogbo wa lẹ́lẹ́sẹ̀ bàbá àti ọ̀rọ̀ mọ̀bọ́ ọ̀nà làwà yìí ọlọ́run àtúntúbà bàbá wa gba túbà wa. wá àwọn òfòlùkà ìlà wá rí ní ìzà fẹ́ sọ. lánàá kálẹ́kùn náà ń sáré ìlà àyàfi ń tọ́ kápá àfi gbogbo òfin tá à ń ṣe fún yìí kò nira nọ́mbà sẹ́wọ̀n yẹn náà la ti wà ọlọ́pẹ̀bí lè ṣe wá àbífọ́ ayín ẹ má jẹ sún wọn fún ọ̀rọ̀ yín lọ́rùn ẹ má jẹ lóúnjẹ ọmọ òru ọ̀rọ̀ yín lọ́rùn. ẹlẹ́kẹjọ wà ìdá púlpún fáàdì lu wàláwùká dàgbà òun bá wàdí àádé láàyè àwọn òfin. ذلكم وصاكم به لعلكم تذكرون وإذا قلتم فاعدلوا àṣẹ tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ máa ṣe déédéé ẹ máa sọ òdodo ẹ thou shall not lie àsọ̀rọ̀ tó o sọ òdodo ni o jẹ́ àmọ́ bá níbẹ̀ bàbá onírọ́ bàbá ò ta ilẹ̀ kan fẹ́ẹ̀yàn mẹ́fà orógo níwájú ọlọ́run ibi tó o fẹ́ gbé gbà àfi kó o túbá gbogbo àwọn tó o ti forí ìwọ̀n gbára àwọn tó o ti talẹ̀ ẹ̀rọ fún wọn àwọn tó bá ti kú kọ́ ọ lọ bẹ àwọn ọmọ wọn ká forí jìn ọ́ àwọn tí ò tí kú kó o pè wọ́n pé ẹja àtàyè yanjú ẹ̀ ọ̀rọ̀ tí o jẹ́ dáhìn yàbò dọ̀run ó yẹ ká táyé yanjú ẹ lọ ọ́ wàyíbá kúlú tó ń fáàdì ìlú àní tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ déédéé ọ̀rọ̀ yín ọ̀rọ̀ déédéé ni ẹ máa sọ ọ̀rọ̀ òdodo ni ẹ máa sọ ẹ má ya òpùrọ́ ẹ má ya àtúrọ́ tàbí èlùbọ́ gbogbo nǹkan tí ó máa dá wàhálà alẹ́ ẹ máa sọ ó ti yà bí òye wàhálà ọ̀ká bá a kóru bá a. ìbá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ẹ́ fẹ́ẹ́ ṣèdájọ́ lé lórí fámìlì yìí ni wọ́n gbogbo ẹ̀yin adájọ́ ayé ẹ̀ máa gbọ́n tá à ń sọ wàyídá kólí tó ń fàdìlú tẹ́ ẹ bá fẹ́ dájọ́ ẹ dájọ́ déédéé ẹnìkan nínú aráàlú ó jí five thousand naira hmm. ẹ sì ní wípé kí wọ́n lọ jù sẹ́wọ̀n oṣù mẹ́fà hmm. tàbí kan gba béèlì rẹ̀ two hundred thousand.

déédéé ni ẹ máa ṣe dọ́gba ni ẹ máa ṣe ẹ má ṣàbòsí o. àfa lọ́jà bí ìgbà tọ́lọ̀ wọn bá sọ pé yàrá lẹ́bí náà á mọ̀nú kúnú ọ̀wá mi nàìjíríà iṣu àdá àbílẹ̀kẹ́sì. kódà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tún jẹ́jọ́ tẹ́ ẹ fẹ́ jẹ́ wítínẹ́sì ẹ fẹ́ so nídùú ẹ̀yin náà tún so dodo wọ́n ti fún un lówó ó ní olúwa mi ṣẹ́jú mi ló ṣe nígbà tí wọ́n tẹ̀ka fún gómìnà tẹ́kínò wọn gbàpò sí ìbò rárá wọ́n tẹ̀ gbàpò sí ìbò ìwọ tó ọlọ́jẹ́jọ́ lé ẹjọ́ òṣòdodo òṣèdéédé sóyà bí oyé ọlọ́run ní pé ẹ máa ṣòdodo ẹ máa sọ déédé tẹ ẹ bá fẹ́ dájọ́ déédé ni ẹ sọ ẹ fẹ́ parí ìjà déédé kódà ìbá àjẹ́ fámìlì yín ìbá àjẹ́yàwó yín ìbá àjọmọ̀ yín ẹ ṣòdodo wábí àádì láàyè àwòkó zàálẹ̀ kan wà sáàkùn lè láàrínláàmọ́ lágbàkàrò. èyí tá a sọ tó yẹn ní nọ́mbà eight ẹ máa dájọ́ déédéé ẹ máa sọ̀rọ̀ déédéé nọ́mbà nine wá ní pé wábí àádì àwòkó àdéhùn tẹ ẹ bá bọ́ mọ̀ ń ṣe ẹ máa fi ká àdéhùn ẹ máa pé àdéhùn ọlọ́run.

yóò olóòrè ìsìnkọ́ lọ ọ̀dọ́ wọn bàbá olóró fi ìsìnkọ́ lọ ọ̀dọ́ wọn bàbá olóró òsìlẹ̀ ẹjọ́ ń ṣe ni bàbá onísàpàrà ìbò lọ́dọ̀ wọn ìyá àjẹ́ ìbílẹ̀ ẹjọ́ ń lọ ọ̀nà ẹgbẹ́ ni bàbá èdè ìyàbọ̀ oṣù ìbọ̀ ọ̀nà ọ̀dọ̀ wọn. ìyá àkànà àbodò wa ìyá àkànà sàáyé. olómọ nìkan ló mọ̀ sí o tó wá lérè ìbejì kan ní kọ́ọ̀tù olóṣù kátó ọ̀dọ́ ọ̀fẹ́ náà kà olọ́fẹ́ àwúre kátó ọ̀fẹ́ náà kà tó lè jẹ́ ọ̀tà tó ọba dé ṣọ́ọ̀bù àdéhùnsọ bọ́ọ̀lọ̀ ṣe wò pé ara àdéhùnsọ bọ́ọ̀lọ̀ ń ṣe òun nípa àní ìfẹ́bọ wàdí áádì ńlá àwòfó zálẹ́kùn wà sọ́kùn lè lálàkùn rájàkàrú. àdéhùnsọ bọ́ọ̀lọ̀ ọba ṣe é mú ìfẹ́ tó rọ́jọ́ kìlọ̀ tó fẹ́ràn láwàá ẹ̀jẹ̀ kárándọ̀ ọlọ́wọ́ bá ní èyí làwọn tá à ń sọ fún yín làálàkùn ń tajà kẹ́ ẹ lè gbà rántí ni kẹ́ ẹ lè gbà ń táwọn ọlọ́run ọba ń sọ kẹ́ ẹ lè máa rántí ọlọ́run kọ́rọ̀ ọlọ́run ọba ó lè wúlò fún yín kẹ́ ẹ lè gbà wáàsí kẹ́ ẹ lè já mi tàǹtàwùnà mi fi ìkọ́bẹ̀ àwọn nǹkan tẹ̀ ń ṣe ṣáájú rọ̀ lẹ́yìn tí rọmọdọ́n di thirteen tá à ń ṣàlàyé fún yín kẹ́ ẹ lè bá ilẹ̀ yín. jama ó mélòó báyìí ó mẹ́sàn-án ẹlẹ́kẹ̀wàá wá ní pé wá á nà àdàbí ọ̀bí mọ́tẹ̀bí máa wà sábẹ̀ òun. ọlọ́run ní sẹ́yìn gbogbo tí mo wá ń sọ fún yín lábẹ́ ẹ̀ka yìí ojú ọ̀nà mi rèé òun náà ẹgbẹ́ mú nà á dá sírọ́ọ̀tì a máa ń ìdí náà sírọ́ọ̀tì صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا مغفرة مستقيمة àti ojú ọ̀nà ni ọlọ́run rí ojú ọ̀nà mi tó dúró déédé tẹ̀gbẹ́ lọ́rùn ojú ọ̀nà ìsìlámù ni pàṣàbí ẹ̀rọ ẹ̀tẹ̀lé ìsìlámù pàṣàbí ẹ̀rọ ẹ̀tẹ̀lé súnà pàṣàbí ẹ̀rọ ẹ̀tẹ̀lé kùránì Fàtàlì owó ẹ̀sẹ̀ ní ìtúkùnrin àmì bá kọ́ ní. Fàtàlì owó. Wọ́n lọ sọ́tàlì ohun kúkúrà. Àbá ọdún mọ̀ sí ìyọ́nà ọ̀bá ni yọ́nà ń pàdé sí ìbọn láàrin Ó wá mú ìlànà kan tó jẹ́ yọkan tó títẹ̀ ẹ̀rọ náà òun ló ya àwọn ọ̀nà fáwọn láwọn ọ̀nà èyí ó láwọn ọ̀nà tó wá jẹ́ ṣubúlù yẹn ní táwọn fẹ́ lò níbẹ̀ ni wípé káwọn ọmọ tẹ̀lé àti ọ̀nà tó jẹ́ ṣubúlù yìí gbogbo ẹni tó bá ti tẹ̀lé kò ní ra ara rẹ. ذلكم وصاكم به لعلكم تتقون وأنا بصراط مستقيم ojú na ni Ọlọ́run rẹ̀ tó dúró tọ́ òun náà ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà ojú ọ̀nà ọ̀pẹ̀ka ọ̀tọ̀ làwọn tí ó pè yín ẹ wá òkè

ذلكم وصاكم به لعلكم تتقون ọlọ́run gbogbo tá wá ń kà látà àwọn ìbọ́jẹ́ mẹ́wàá tí mo sọ fún yín nìyẹn ten commandment mi nìyẹn bá ti tẹ̀lé ń ń sì bẹ̀rù kẹ́ ẹ tẹ̀lé lórí ìrẹ́wà ọlọ́run ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله رب العالمين